president pẹ̀lú mi ọbí jẹta. má bẹ́ẹ̀ o wo àwọn ọmọ mi wọn ní kó wọlú ẹ wọn máa parapọ̀ wọn máa ṣèkọ́ fún ẹ wọn máa gbàgbọ́jẹ́ lára ẹ kí ló ṣiṣẹ́ gan tí ojú bá ṣe é a máa jó báyìí a máa wá fi mú ojú rẹ pé ojú o ò ń ṣe pín. àyẹ̀wò níta ni òkìkí olólóṣì òkè pupa ẹ̀ jọ ẹ lójú ta ni wọ́n ń ṣe ta ni ẹ̀ ta ni alájà ẹ̀ lóko ṣe láti ni bàbá ẹ̀ sẹ́yìn kọ́ ló jọ. ẹ gbowó wa owó ńlá ni wọ́n fẹ́. mo ti dé o mo ti dé àmọ́ mi gbowó dé o wàhálà ni mo gbé dé bàbá o mo ti ṣẹlẹ̀ o. ẹ ẹ wù bàbá èmi ò fún mi mọ́ o ẹ wà ní pàtẹ́kì kàmá fún mi mi kàmá fún mi àdóbi sínú àpò ìwé tá à ń fọ òun ni ó ṣó dànù yẹn. omi àgbà ń jọ tíì mi kò ṣe é fi kan búrẹ́dì náà. ẹ ẹ ẹ jà sùn. tí ìṣe kó kú. bí wọ́n bá jó nílé wọn ní ẹjọ́ ló kọ́ wọ́n ṣe ìjẹ́lẹ́mọ̀ ìjẹ́lẹ́mọ̀ lẹ́rù. yorùbá náà ló sọ pé ìmúlẹ̀ ni mo sọ kó mo kíkan. máa gba ìta lọ́wọ́ ẹ̀rọ ẹ̀ta ẹ̀rọ i dey see this boy dey do me like say he can kill am. what the hell is wrong mọ́tò lẹ́nu ọlọ́run tó wọ̀ sùsù kọ̀ fún ẹni mọ́tò orí táyà mẹ́rin mo fún àwọn kan ní mẹ́ta ló ń pè ní márúwà mo fún àwọn kan ní méjì òun lọ kadà bí kẹ̀kẹ́ ṣé méjì kan wá wà pé kò ń ṣọ kadà bí kẹ̀kẹ́ o bí iṣẹ́ àná ń pè o. èrè ọmọ mi wọ́n ti kí lápẹ́ o ọjọ́ àwọn ti kí lápẹ́ o mi ò wọ́n àwọn ti kí lápẹ́ o ọlọ́run máa gba ten million naira ransom. Rode, rode, rode ewé jẹ́. ó bá yọ ìdágìrì àbálẹ̀ Sunday ewé jẹ́. òkun tí ó jẹ ewé rẹ̀ ló kù kan ràn. ewé kan mo gbé ìgbà rẹ̀ ló jẹ́ mi ò ewé kan mo gbé ìgbà rẹ̀ díá fún gbẹ̀ngbẹ́ ọlọ́jà èkó àwọn tó jẹ ó gbéni lọ́wọ́ á gbéni lọ́wọ́ ẹni tí ó jẹ ó gbéni lẹ́sẹ̀ á gbéni lẹ́sẹ̀. Sunday ewé jẹ́ òun ẹ̀ ọ̀rẹ́ bọ́mọdé bá ṣíwọ́ mí bọ́mọdé bá ṣíwọ́ làbẹ́làbẹ́ ní gbóru wọn wálé. Sunday kò jẹ́ àǹtí láyà. Òkúta méjì ọkọ̀ èkúrọ́. Arówójọ bẹ̀ méjì pàrọ̀ kìrà pọ̀ mọ́ fún mi. Sunday Sunday ooo. Ewé jẹ́ ewé jẹ́ ewé jẹ́. Ọmọdé máa ń ṣíwọ́n lábẹ́lábẹ́. Ikọ́ ní gbóru wọn wálé. Sunday kò jẹ́ àǹtí láyà òkúta méjì ọkọ èkúrọ́ arówójọbẹ̀ méjì. tí n bá understand lẹ́tà yìí dáadáa nǹkan tí letter yìí try láti explain ni pé there was actually a mixed up àǹdí pé gbogbo bí wọ́n ṣe dá mi dúró níbi iṣẹ́ àti nǹkan tí wọ́n sọ pé mo ṣe mistake ni. And the letter is also stating that kí n padà síbi iṣẹ́. Eh, kò ń ṣe pé kẹ́kọ̀ọ́ resume síbi iṣẹ́ nìkan tẹ bá ka lẹ́tà yẹn délẹ̀ dáadáa management ní ká bẹ̀ yín wọ́n ní ká bẹ̀ yín gan-an wípé kẹ́ má bínú o ó ní kẹ́ má bínú rárá ó ní ká bẹ̀ yín ni o ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ má bínú ẹ dẹ̀ máa wo ayé yín sílẹ̀ níbi iṣẹ́ o ayé yín sílẹ̀ gan níbi iṣẹ́ ẹ má bínú sáà. Mr. Wọlé ṣẹ́rí tẹ bá wo lẹ́tà wò yín yẹn dáadáa ọ̀gá ṣetán láti san gbogbo owó oṣù ìgbà tí ẹ ti sí níbi iṣẹ́ pátápátá and is even ready to pay for defamation of character. Ha. okay ẹ bá mi sọ fún management mi I will think about it and I will get back to them. ṣe rí. Uh, think about it yẹn ó ṣe pàtàkì o tẹ̀tẹ̀ bá gbọ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan mo náà yé yín sílẹ̀ ṣe rí get back sí management ẹ wá sọ yẹn ó wà important ẹ má jò pẹ́ rárá ṣe ti gbọ́ ẹ jọ ní kíákíá kíá ní kẹ́kẹ́ ṣe. ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ẹ ṣe o ẹ ṣe gan ni. <laughs> Um, Sunday oúnjẹ mo ní kí n sọ fún ẹ pé bó o ṣe sọ wọ́n ti kí mi padà níbi iṣẹ́ o kò wá kí n ṣe pọ́kọ̀ dédé kí mi padà lásán wọ́n pè mí tẹ́bẹ̀tẹ́bẹ̀ wọ́n tún sanwó pé àwọn bá mi then gbogbo sálárì ìgbà tí mi ò fi lọ gbẹ pátápátá ni wọ́n san fún mi. so mo wá rò pé gẹ́gẹ́ bí àdéhùn èmi àti ẹ̀ wípé nǹkan tó bá fẹ́ mo máa ṣe fún ẹ so now is the time. Mm-hmm. so mo fẹ́ kó o name anything tó bá fẹ́ bóyá lé ní ìrìlé tó bá fẹ́ area tó bá fẹ́ sí tó bá lè jẹ́ bóyá mọ́tò ló fẹ́ kí n ra irú mọ́tò tó bá fẹ́ then tó bá lè jẹ́ pówó Just name anything and I will do it for you. Mi ò fẹ́ owó. Bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ́tò. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ilé. Sunday, o ní láti fẹ́ nǹkan kan. Àbí? Ah, ah. Ẹni tó bá ṣèyàn lóore téèyàn bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìpọlọ́ṣà pọ̀ ní ẹ̀rọ lọ ni. Ah, a ní láti sọ ẹ̀sùn orin tó ṣe fún wa. Kí ni nǹkan fe? fẹ́? Abóde fẹ́ travel out ni. Anywhere, any country. You won over. fẹ́. Èmi bíi ti báwo. <laughs> Ṣorí bọ̀bọ̀ Sunday yìí clown ni. Ṣorí bó ṣe wà yìí, ó yẹ kéèyàn wá sùkú àwọn tó máa kí ọ̀n lọ jù síbi ó máa good ní comedy movie <laughs> ok ok um, ìyàwó mi ló fẹ́ àbẹ̀ ìyẹn ò ṣe problem irú iṣẹ́ wo ló fẹ́ kó máa ṣe fún ẹ ṣe kó bẹ̀ dáná bó ṣe wà she is a great cook wọ́n dẹ̀ gbé yakoma bẹ́ẹ̀ fọṣọ ni anything wọn náà mọ̀ pé ìyàwó mi ọmọ gidi ni àbí. Ah, ó dà ẹ̀gbọ́n Mr. Sunday tó bá jẹ́ pé èmi náà lè fẹ́ kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ ní pàtó mo fẹ́ kí èmi àti ìyàwó ẹ̀ kí a jọ sun ọjọ́ méje papọ̀ nínú yàrá kan náà. ṣé o jà wèrè ṣá ṣé wọn máa dìyẹ ṣá. Eh, eh, eh, maybe no, this sorry, this way. No, don't tell me. No, this okay, is, this uh, is no, not funny no, anymore now. No, no, no, no. Oh, mo yẹ kó ti understand Sunday. Nǹkan tó ń tura láti sọ ni wípé ok bóyá um, o fẹ́ sùn tì wá nínú yàrá like èmi á sùn báyìí like oh, ìwọ á sùn báyìí èmi á sùn báyìí ìyàwó mi á sùn báyìí ká mẹ́tẹ̀ẹ̀ta jọ sùn. what are you saying. no no no no no excuse me excuse me ìyẹn go make sense now uh, kí ló ṣe fẹ́ sùn tì wá fún. i know but please we can still. ó mo fẹ́ kí èmi àti ìyàwó ẹ̀ nìkan ká dá sùn sínú ilé fún ọjọ́ méje gbàgbọ́. ìgbà fáwọn tó bí ẹ àwọn tí wọ́n bí ẹ tó dìídì kóra wọn dọ̀pọ̀ láti sun ọwọ́ ẹ tó wá bí ìbíkúbi sáyé ìyá ẹ náà tó ṣu ìṣukúṣu sínú ayé kò ní da fún ìyá ẹ níbi tó wà aborí ẹ burú ni kí èmi àti ẹ kájọ sùn sínú yàrá kan náà fọjọ́ méje àtìgbà wo lo ti rò kí ni ìtumọ̀ yẹn orí ẹ ò pé orí ẹ̀ ò pé rárá àti rárá wọ́n mọ kírun ẹ̀ ah what's rubbish tó bá ti yẹ kí ní bókí tó gbé wá sínú ilé rẹ̀ wá gbé jáde wá gbé padà wá síbi tó ti gbé rubbish. wẹ́ẹ̀kì sọ́ni wọlé ṣe tẹ́ bá jọ. àjọṣepọ̀ fún ọjọ́ méje. Ifá Ifá Ifá o. Sunday. ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi yàn. ìṣọmọ kékeré secondly ni pé lock sínú ilé mi tí mo change ebi mo ní ilé mi náà èmi ni mo fowó mi rent ẹ tí mo bá dẹ̀ change ẹ kò sí nǹkan tí o lè ṣe sí. pẹ̀lẹ́ ah, ah. ìyàwó Sunday wo jẹ. are you joking ṣó o gbádùn ṣá ṣó o normal ṣá kí nìkan tó ń sọ lẹ́nu. ṣé mi ló ń sọ fún pé ṣé mo gbádùn ṣé mi ló ń sọ fún pé ṣé mo normal jọ láàrin èmi àti ẹ ta ni ò normal nínú wa ìgbà tí èmi àti ẹ ta plan wedding wa wedding tó máa lárinrin ìwọ wá lọ sùn tí ọmọ yẹn. bọ agreement èmi àti ẹni náà. agreement èmi àti ẹni pé kò lọ sùn tí. dẹ́rẹ̀ ibi tó dáadáa. so ìwọ expect mi pé kémi wá sí proceed pẹ̀lú wedding plans wa àbí kémi sì gbé ẹ sílé kémi sì máa fẹ́ ìwọ tó ti dòṣà àbí o mọ̀ pọ́ṣà ló bá sùn. will you just keep quiet tell me what are you saying. dẹ́rẹ̀. yes. we had an agreement. which agreement. we had an agreement ẹni tó lè sọ̀rọ̀ pa ìgbọ́ kò bá mi ṣe anything now. ẹ̀wẹ̀ wá ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe nísìnyí o lórí mi máa jí kúrò nígbà yìí láàárọ̀ lánàá o. fàdírẹ́ra èmi gorí ẹ̀. báwo lẹ ṣe morúkọ mi. gbogbo ejò kọ́ lálágbára ń jẹ àti gbogbo ọ̀pẹ kọ́ ni onígbàgbọ́ ẹdìyẹ ò mọ̀ òdì ìyẹ́ ẹ̀ ló má ṣá èmi báyìí lájọṣepọ̀ má gorí ẹ̀ tán ẹ má lọ túfọ̀ bàbá yín ẹ má dágbára dáná síbi àpàlọ́ ẹ má lọ pé bàbá yín ti kú olórí búkún wọn tí tí wọ́n fẹ́ràn mi tẹ́lẹ̀ inú wọn máa máa dùn. mẹ́gbẹ́ nílẹ̀ kò sùn. really. Mm-mm, really. wo mi ò ní kankan bá ẹ ṣe mo kọ̀ wípé ilé girama yẹn lè máa rùn o lè má fẹ́ sùn bẹ́ẹ̀ lẹ́yìn kó wá sùn bí mọ́jú nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ ni pé kí ló ṣe mi ò lè bá ẹ sùn èmi fọwọ́ kàn àwọn fẹ́ pa mi hmm, tó bá yẹ máa ṣe pé hmm, bàbá yín lélẹ̀ bàbá yín ti lélẹ̀ sí o bàbá yín máa jáde pẹ́pẹ́pẹ́ ìṣù ẹgbẹ́ lélẹ̀ kò sùn dárí. kò burú ṣe bẹ́ẹ̀ mi àti dáre ni ẹnu ẹ̀ lájọ wáyé má sùn o ṣùgbọ́n wàá rí tó bá yá irin gbẹ́gbẹ́ lílẹ̀ kò sùn jọ ẹ̀yin yá mi ṣe o ẹ̀yin ajímájà nǹkan tí ó léegun olóyè púpọ̀ làwọn ilé àwọn apanimáyọ̀dà ọfọ apami ni o ọlọ́run ní pé kí ẹ sọ fún pé kí má bàa láyọ̀ dìbò tó bá yá ọmọ àlọ́ túfọ̀ bàbá wọn. àwọn ọ̀dọ́ máa ń pè é Sunday wẹjẹ lọ ó lọ lé ilé ló lọ tààràtà bàbá yín ló máa lé àwọn apanimọ̀yọ̀dà. wo wo wo wo wo wo má fún mi yẹn jàre fọ́màtì ni ìyẹn ò lè jẹ́ mímọ́ wo. báwo ló ṣe expect kó bìlì báwo ni wàá tọkùnrin ṣe máa wọnú tó máa máa sọ fọkùnrin náà pé. ọ̀rọ̀ tí fògàn náà you just keep quiet. hello hello i'm talking to my friend ọmọ mi sọ. hello oh, ah, náà mi ni kí ló ṣe òde farabalẹ̀ náà ó ní bó ṣe máa bá sọ̀rọ̀ o mọ bó ṣe máa bá sọ̀rọ̀ àǹtí ẹ̀ rẹ o àǹtí ẹ̀ rẹ ìyàwó tèmi tèmi fẹ́ fẹ́ rẹ o. Dare. yes yes yes. mo dáre àjọ ní agreement ni. mo ti agreement yìí ni ó mú mú láyà ẹ gan tó bá ti ṣe agreement tó ń máa lọ let's go ah, you leaving me here wọlé tiẹ̀ ha oh oh. Ah. Sweetheart, I'm she This is my house. Sunday! Sunday! Kí ló ṣẹlẹ̀ ń bí? Lókè tó wá. Ó lè jẹ́ wọlé òtẹ́ ilé kọlẹ̀ No, kí ló ṣẹlẹ̀ And she bó tí kò lè mi, bá bá ò gbà wọlé mi ò sọ̀rọ̀ ó tún wá gbà mí are you mad ó yá bọ́tà. tó o yà wò kí n bọ́tà ló lé mi ooo ó ti yé mi so fíìwé o o o ti satisfy rẹ àbí nǹkan tó fẹ́ ṣe o ti ṣàbí. sí ọ̀nà ìlú wa ó máa lọ sílùú wa Hamburg. ó bú mi mo bú àwọn méjèèjì bọ́n ṣe bú mi lèmi náà ju padà sí wọn. as in come again ṣé o bú ẹ òun ọ̀dájú sọ fún o bú ẹ. àkí ah, ló ń sọ yìí. as in introduction body àti conclusion ó parí rẹ. gbogbo pákéjì tán wà ní mo fún wọn padà eh! àti olórí burúkú kejì tó tóbi bàbá. jọ kí reply rẹ èmi sórí ọ̀rọ̀ tí mo sọ sí wọ́n sunkún kúrò lọ́dọ̀ mi ni hmm. nígbà tó ní ẹ àwa èèyàn dèrè eh! àwọn ti gbọ́ mo ní ẹ ó ti gbọ́ ẹ gbogbo tiẹ̀ náà làwa náà ti gbọ́ ipe ìwọ ìwọ ẹ ojú oorun náà ti bọ̀ lò pọ̀ mo ah! sọ fún pé ṣebí olóṣù náà ń ṣe lẹ́kọ̀ọ́ kó tó wá àwa ni ah, òun torí pé òun jọmọ lóye mo bú mo bú bàbẹ ah! jọ̀wọ́ bá délé yóò lọ jíjọ fún bàbá olóye. máa sọ wípé bàbá olóye sọ fún àwa là rán òun sóhun. àwa là rán òun sóhun òun tó wò wá sùsù tó sọ pé àwa èèyàn dèrè ńkọ́ tí bàbá yẹn lọ ń fẹnu gbolẹ̀ tí bàbá ìlànà fẹnu gbolẹ lọ́jọ́ sọni ó sún kúkú lọ́dọ̀ mi ni oh, ah, mo sọ ìgbà pé àfọ̀sí fìnìsì ni o hmm. àfọ̀sí fìnìsì o ah. níbi tó ti rà wọ́n ti mọ̀ pé ó fẹ́ fi jẹ́ ni. àti ṣúgà àti kulikuli. kọlọ rà lọ́tọ̀ọ̀tọ̀ àbí kọlọ rẹ̀ pa onígò nínú odò. no kò ń lọ òjà tán òjẹ kó mọ̀ sọ fọ ìwọ ní kọrẹ́ ìdérè. mi ò gbẹ As asin wọ nìkan bí wọn mọ̀ sọ̀fọ̀ dédé ìlú mọ̀ sọ̀fọ̀ ó di èrè níbẹ̀. so gbádùn ni ìyá nígbà tí jẹ́ pé tí wọ́n di inú ìlú èmi nìkan mo dèrè báwo ah ó tọ́ mọ̀ ni wọ́n lẹ́ni tó wà lọ́gbà ẹ̀wọ̀n mọ̀mọ́ ni tó ṣètò. mọ̀mọ́ ẹ̀ sí. ẹ wọ́n gẹ́gẹ́gẹ́gẹ́ tó ọ̀rọ̀ ti ìjà ẹ mọ́ gbèjà ẹ torí style tán mú wa style tó lónìí style báyìí láì ṣe white man èmi tètè escape. àwọn tètè àjọ escape mi níbo lọ tètè escape. àlá wọn sọ̀rọ̀ sí ọtán sọ pé wọn wọn sọ ọ dèrè mo wá jà pé àtòrí ọ̀rẹ́ mi o tàjọ ń ṣe ìránṣẹ́ ìbálẹ̀ o ọwọ́ adé sọsọ pé èmi nìkan mo dèrè. wo alani má bẹ mẹbi mi. ẹ bọ̀t kí ẹ jẹ́ ká máa ró ọ̀rọ̀ rẹ̀ wá nílẹ̀ o. ọ̀rọ̀ ọmọ sunday ewé ń jẹ yẹn. kàn bá rán ní níṣẹ́ ẹrú ẹ jẹ́ ká máa fi tọmọ jẹ orí òun dàbí sọ́fọ́ kan àwọn dss látàbújá kan sọ́fọ́ kan la sunday gbowó. sórí èmi ti rọrùn sunday ní rí N'Golo Kante kò kọ gbogbo red card òun náà yà gbéyàn jáde convocation ó lè ròyàn méjì tábà ti fún ní yẹ́lò àkọ́kọ́ àwọn máa fún yẹ́lò ẹ̀kejì àbí kó gba straight red ó ti ó pò ṣe wà straight red ló fẹ́ gbà lọ́wọ́ lọ́wọ́. wọ́n bá ti ràn ní iṣẹ́ ẹ̀rú jọ́ mìíràn mm. ká máa fi ọpọlọ jẹ. wọ́n jẹ́ ká máa lo imagination ẹ̀ ní brain wa níbẹ̀. wọ́n fi brain bọ̀ sílẹ̀ oh. ọ̀rọ̀ rẹ ti yé mi ẹ gbogbo gbàlẹ̀ yẹn ràn yàn ṣe ẹrú iṣẹ́ irú woro ni àbí irú pẹ̀tẹ̀ bẹ́ẹ̀ yàn bá rí irú bóyá kó lọ ra fọ̀rọ̀ rúlẹ̀. Mm, mm, mm, gbìyànjú àti sọ ok náà náà ọjọ́ ránṣọ ẹni di èrè balẹ̀ tó ń kọ́ ọ̀mùsẹ̀ kiri ó sì ń sọ̀rọ̀ àwa á nẹ̀ kọ́bọ̀. balẹ̀ jẹ́ àṣẹ jẹ́ àwa jẹun kún. ọmọ nǹkan tí wọ́n fi tí wọ́n sọ pé ojú balẹ̀ rí ni wọn náà jábọ́ látòrí iṣẹ́ àsílẹ̀ lẹ́nu ah! odidi balẹ̀ ọkọ̀ lu wọn ń sọkọ̀ lu mọ́ balẹ̀ wá di òbútú ẹ̀ lu balẹ̀ balẹ̀ wá di ordinary balẹ̀ ah! àwa fúnra wa kí ni irú yìí o tí òjú nǹkan tí yóò fi jó àdó lọ. bí tẹ́ ti sọ kò sí wàhálà kó kálukú sọ ẹ̀mí ẹ̀ ní àsìkò táwa yìí kó ní kálukú jà fún rẹ ni táwa lọ bìlíìfù pé ẹ bóyá balẹ̀ kan là bá ṣiṣẹ́ pé security wa alaye anaye anaye wàá gbọ́n pálí ní owó eyo àrùn wàláì kí nàìjíríà bá sún mi máa gbọ́ pàdé pẹ́pẹ́pẹ́pẹ́. wà á fi oau rẹ̀. máa fi oau rẹ̀. uar wà á filẹ̀. African Republic of Nigeria. ok jọ torí ọlọ tó bá gbọn pálí pẹpẹpẹpẹ ó tiẹ̀ tó wọn yíṣu kìíní eh, fáwọn èèyàn mọ́ni sí. Eh. nígbà tí wọ́n bá gbọn lọ níbo lọ fẹ́ fòyà fi wù sí. wàláì kí n bá mú yé fún bi she is not eighty five kí n bá mú dé American embassy wọn máa fún. ok ẹ eh, tó bá mú wọn lọ Dubai náà ọmọ yòó níyà ọlọ mú wọn gba ọ̀nà ibi tí wọ́n mú gbà wọ́n rò pé yà á ti Dubai kí máa fún ẹ̀rí tó tọ́dọ̀ òun kọ́ sọ́fẹ́ wọ bọ́ọ̀sì lọ́bẹ̀ ni sọ́lọ́ gbé wọn gbakú tọdún ni. àgbà ti dé. àgbà ti dé. ẹ lọ́hùn. èdè àgbà dẹ̀ máa ń bọ́ ní orí yìí. ẹ tó tí wọn bá gbọ́n pálí ṣé kí ìyá jókòó síbi ni. bóyá ọ̀rọ̀ ah, kìíní àṣírí. ẹ gáàsì mo ṣe ń jáde lọ mo kàn pàdé ọ̀gbẹ́ni wọ́n ah. kọ́ fọ́ sára pé kí ló ṣe lóta ilé òṣàlẹ́ àbí àjọ̀nù wọn máa sọ wọn ọkùnrin èmi náà kọ́ ọkọ̀ tún ṣẹ́rù tádé lọ́gàn eégún ah. náírà bó ṣà. ó ṣe àmọ́ràn ẹ̀ wálẹ̀ omi wálẹ̀ omi wálẹ̀ ó sọ one two things tí mo reason sí mo rò pé kéré tabaníkà kọ̀rọ̀ ẹ̀ dànù ó ṣe ṣe kó máa ẹ̀pù wa but tabá reason sí máa ẹ̀pù wa so mo ṣe ní kí n máa ẹ̀pù wa yẹn kí n bá máa dàgbọ́ kẹ́yìn máa bá mi gbọ́ bẹ́ẹ̀ bẹ́sẹ̀ lẹ́nu àkúlẹ̀ orúkọ mi ni Sunday Ewéńjẹ èmi ni igbákejì olódùmarè èmi ni arínúgbòde. ẹ ẹ bó ṣe sọ fún mi lẹ́ẹ̀kan bàtà ìyá náà nìyẹn. guy wait wait arínúròde olùmọ̀ọ́rọ̀ kan onídùúrà kí ló ti pèrè ẹlẹ́kọ̀ọ́ ok guy wait as e be now kí ló pa ìlọsí papọ̀ mo mọ̀ wípé olè lẹ́ ń já. mi ò gbára. máa dà á pè díẹ̀ díẹ̀ ta ló ń jalè. Ah, wà á torí pàtí gbẹlẹ́yà bì. máa wó yín ní agbára máa fún yín ní àyẹ̀ká máa fún yín ní àfẹ́ẹ̀rí tó bá jẹ́ wípé tẹ́ bá jalè tán kò sí bá bá ńlá ẹni tó máa mú. Ah! lóòótọ́ wàá fún aláfẹ́ẹ̀rí tá máa fi disappear tí kò bá dá yín lójú ṣe bó níbọn lé tó fi sí abẹ́ ìbùsùn rẹ lọ ah. jáde. ó ní ọ oh, sorry <laughs> ẹ ní ẹ ṣáájò fún wa ẹ ṣàfẹ́rẹ̀ fún wa bẹ́ẹ̀ ẹ ró wa lágbára ẹ kí wàá ní géènì títí inú gbogbo nǹkan tẹ́ bá ṣe fún wa àwa máa máa make owó àwa máa máa jayé then ẹ̀yin tẹ̀ ń ṣògùn fún wa kò ń ṣe pé fẹ́ náwó kò ń ṣe pé kí ni géènì yín. mi ò wá ṣe é lẹ́kọ̀ọ́ mo wá ṣiṣẹ́ kí n mówó lọ lẹ́nu. <laughs> Eh, eh, okay, if that should be the case, tó bá mọ̀ kó o dára ẹ lójú bó ṣe ń sọ yìí, tí gbogbo nǹkan tó dẹ̀ ṣe fún wa tó confam. Mm. Okay, everything tá a bá kó ni wo tá a bá lọ, a máa ṣe ẹ̀rọ fifty fifty. Ee ee no talk am no talk am no talk am, ah, akérò ṣẹlẹ̀, ẹ̀ sọ́kàn ní sinmi gbà fún yẹn tó sọ fifty fifty what is fifty fifty. no ah, allow your greed come spoil something for us here o kí ni tiẹ̀ mi tọ́nu. Ah. fifty fifty fifty fifty. fifty fifty. fifty fifty. ah stop now What's happening now fifty fifty fifty báwo olùfẹ́ bá ń ṣe ni fifty fifty o jẹ sọ pé mi ẹ seventy twenty àti seventy thirty kí ló ṣẹlẹ̀. na yóò fi kà fún wọn tún ta kò kí ni problem ẹ náà. ṣèbí fifty fifty lẹ pé owó fifty fifty. fifty fifty. yes yes yes. fifty fifty. Uh, fifty fifty. tó bá jẹ́ bẹ́ẹ̀ àṣẹ I don't want it now. má sọ̀rọ̀ wọn títí lọ́rọ̀ sọ pàṣẹ. a ṣe kí ni. ṣe ọmọ kí ni màá ti yẹn o. tara mi ṣeré sí. amúlẹ̀. no ọmọ àfijọ́ ẹ. ẹ eh, ìdí òkè náà ìdí òkè guy no allow your grease spoil something for us. àṣẹ ti gùn ẹ eh, but before then. ó máa fẹ́ ti yo. o. na yẹn mo agree. no ó máa fẹ́ ti yẹn mo agree. ó máa fẹ́ ti yo. o. i wait now. òun ló ń fàṣẹ sí mi lẹ́nu wa yẹn o. gbẹ́ni sùúrù you go bring am come. o ti your yọ̀dẹ́sì tí o ìwọlé lọ́wọ́ fún a problem. ìwọ ṣẹ́ni sáyé fi gbólé wọn ìdí tó rìn kiri ṣèbúrú tó ń lọ sí fìlà tó mi yẹn ẹ tó bá bàkọ́ tẹ́bí o máa tẹ́ o. mo ṣe wọ̀nyẹn paris àti kówá o. èmi yẹn fàṣẹ yóò mú mi wálé. ẹ ti sáré sí ìlú tí òkú ọ̀run ti máa ń ṣàṣẹ ní ìṣètìgbà tó bá bàbá ọ̀run dáhùn. bàbá gómẹ̀ àgbà fún mo gbé fún ẹ. tíwẹ̀ ah, wọ́n pè é. lọ́sùn ọ̀hún ṣá ní ọ́fíìsì ọ́fíìsì. òṣà ni ẹ ah. bá wulẹ̀ tọ́. níkẹ́ kí n má ṣe fún ẹ níkẹ́ ṣe yọ ni mo nífẹ̀ẹ́ ni gbogbo nǹkan tó ń ṣe nù lẹ́yìn pátápátá nígbà òun ni mo mọ̀ èyí ò lè wá kọ́ndíṣọ́ yìí nígbà kéèyàn máa hùwà báyìí sí gbogbo àwọn ọkùnrin tó ń gbé wálé gbogbo ẹ̀ ni mo mọ̀ kódà ní kẹ́kí mo ṣe fún ẹ ní kẹ́kí mo ṣe fún ẹ kí ni. mi dẹ̀ wá mọ̀ kó gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ níbí ṣòrí nígbà tí gbogbo yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ ta kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bára wa ṣeré mo wò pé bóyá pé kí n má pariwo you know kí n má pariwo káwọn èèyàn má má dóhùn mo kàn tí wàá tún wò pọ́kọ tí mo kúkú fẹ́ náà bíi deaf and dumb kan báyìí náà ni kò ní í gbọ́ so let me just have fun kí n gbádùn ara mi to the fullest. mi ò pè ní deaf and dumb kẹ́sì màlí kò dáa. and dumb. kò dáa. ẹ o mọ̀ nǹkan mo lá advice kan fún un ẹ̀yin tó bá rí pé bóyá bí mo ṣe ń ṣe yìí kò tẹ́ ẹ lọ́rùn o lè kó jáde ayé wà. kí n kó jáde ah. nínú ilé tí mo fọwọ́ rà yìí nínú ilé tí mo gbà sọ́ọ̀tì ni kí n kó jáde. ti gbàgbé pé wọ́n ni landlord. Ish má wọrí tó bá lè kó jáde èmi mọ̀ nǹkan tèmi máa ṣe fún un ní users. bàbá ọmọ kí n bọ́ ọmọdé ó yá àkúmẹyẹ tó ṣe é a máa ṣe tiwa fọlọ́ọ̀ ó yá ẹ̀bọ́n ta ó yá ní kí ni ó yá yẹ́yẹ́ wá gbé wá gbé nǹkan yẹn dáwọn dáwọn.

ìṣẹ́jú kan nínú àkókò yìí. Ah, máa wí ìránṣẹ́ rẹ̀ ń bọ̀. ah olúwa ṣeun arábìnrin amúmiri pé ẹ̀ ń wá ìránṣẹ́ kan tó súnmọ́ yín bí bẹ́ẹ̀ ni alàgbà ọkọ mi ni ọkọ mi ni mò ń wá kiri ibi gbogbo mo ti wá sí mi mi mi mi mi rí mi rí ẹ mi ẹ ṣàánú mi ẹjọ tó rọ lọ mi rí. arábìnrin amúmiri pé ìránṣẹ́ yìí ti rìn jìnnà jìnnà jìnnà. ọkọ mi. bẹ́ẹ̀ni. ó ti rìn jìnnà. bẹ́ẹ̀ni. alàgbà bí gbogbo ọ̀rọ̀ náà ṣe jẹ́ nìyẹn ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹjọ́ torí ọlọ́ọ̀ arábìnrin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́yìn náà sọ kalẹ̀ ṣẹ́yìn náà rí pé ìgbésẹ̀ tọkọ yín gbé pé kò díẹ̀ káàtó èèyàn onítajà èèpẹ̀ e kó má gbowó òkúta kò sí nǹkan téṣù máa fúnni láyé yìí tí ò ní ìgbà padà ṣẹ́yìn náà ti wá rí báyìí ẹ wọn wọ́ bí òtó máa fi gàngàn fà ṣẹ́yìn náà ti wá rí. gbogbo ẹ ló ti yé mi gbogbo ẹ ló ti yé mi báyìí gbogbo ẹ lèmi náà ti rí báyìí àmọ́ ẹjọ́ tó yọ ọlọ́run ẹ ṣàánú mi ẹ bá mi bẹ ọlọ́run ẹjọ́ ẹ bá wa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àmọ́ pa ti ṣe àṣìṣe yìí kọ́lọ́run kó jọ kó dáríjì wá ẹjọ́ tó yọ ọlọ́run ẹ bá mi bẹ ọlọ́run kí n rí ọkọ mi ṣẹ́rí tí bá ti lè rí báyìí fúnra mi báyìí ni màá wọ wá síbí báyìí tó máa wá fẹnu ara ẹ̀ tó máa fi jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó dẹ̀ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ ti ní ká ṣe pátápátá òun la máa ṣe kódà eléyìí tẹ bá ti ní ká má ṣe mọ́ láyéláyé àtúnjẹ dédé mu ẹjọ tó lọ lọ àlọgbọ ẹjọ tó lọ. gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ṣe sọ fún mi lọ́wọ́lọ́wọ́ àmọ́ mo rí i pé gángan ọ̀gán ti wà lára nǹkan yín wọ́n dẹ̀ ti rìn jìnnà jìnnà jìnnà gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín lẹ́kọ̀ọ́ gángan bẹ́ẹ̀ ni alàgbà tó túmọ̀ sí pé ọkọ mi ti yà wẹ̀. mímọ́. ayé mi o o o. mímọ́. mo sọ ah! ni ẹ bá wúlẹ̀ wú o. mo sọ ni ẹ bá wúlẹ̀ tọ́ sọ́mi tọ́ ìyàwó rẹ̀ lọ́lẹ̀ àgbàrá òjò tí ń bá níjà tí ń bò dédé bá bẹni lọ́wọ́ ẹni. Sunday, ewe jẹ, ewe jẹ, ewe, ewe. Mo bọ̀ sọ. Ṣorí nílùú ọ̀dọ̀ tiwa, mi mọ̀ bóyá o ibi tí mo ti wá. Ìbọn náà. Ah, <laughs> ìmọ̀ ẹ̀kọ́ ni. Heartbeat of the nation. um, <laughs> a lot ló wà nílùú ọ̀dọ̀ tiwa. Òtí ọ̀dà tán, tourism center ni. Mm àwọn ṣẹlẹ̀ wọn máa ń wá all over the world àwọn tó jẹ́ ọmọ ìlú mẹ́kọ gan sì tún pọ̀ a kò gbọ́dọ̀ dárúkọ wọn nítorí most wọn náà wọn ń ṣe onídùúró tààrà. wọ́n wá ní àwọn nǹkan míì náà tó jẹ́ wípé táwọn èèyàn bá gbọ́ wọ́n máa. Ah, kò lè tó lu wa. ibo ni ìlú ọ̀dọ̀ yín. mo lu wa. mi mọ bẹ bó lọ rẹ. ìlàdó ní àgbègbè ìlú Ìbàdàn. ìlàdó ìlàdó. ìlàdó. Ìbàdàn yìí kan náà ṣé wọ́n kì í ṣé wọ́n kì í mọ́ àwọn tó ń jàre olóhùn náà tá o ṣe gbé ń bẹ̀ òun. <laughs> àbí ní ìbàdàn tó dáa. ní o gbọ́. a tó dáa. ìbàdàn tó lọ́dọ̀ àbí amẹ́ríkà ah àwọn bébí rèé o o bébí bébí o bébí bébí jẹ́ ká máa rò adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ̀ẹ́dẹ̀kú rìn náà báwo ni ibi tẹ̀ lọ kílẹ̀ bá a mú bọ̀. àlá. Ah, olúwa ṣeun. Ah ṣé o wà òkè níbo wọ́n rán ẹ tí wọ́n ní kí ló bá wọn mú bọ̀. à ìrìn tẹ́rìn látàlẹ́ àná títí mọ́júmọ́ àárọ̀ yìí kò máa ń ṣèrìn kékeré bí ìgbà téèyàn lógun ayé kọjá mà ní ẹ mọ̀ pé wọ́n ti ṣá ṣá ṣá ṣá ṣá. ẹ wo ẹ̀yin lẹ mọ̀ jàre àwa lọ sínú ilé. kò ní dídé bí ẹgbọ́ ta ló fọ ọmọ sọyìn. ọmọ ọkọ ẹ ń wò wọn bẹ́ẹ̀ ni o áńgẹ́lì tó dá wọn wé sí yẹ̀pẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń wò wọn wọ́n ti gbó. bébì méjì ọmọ kan tó wà bẹ́ẹ̀ ni pé olówó là wá mm, mm. àwọn òkè tòsí obìnrin ọlọ́run máa jẹ tàtàníkà ló máa tòsí mm-hmm. àwọn àkẹ́ olówó ni wá mm-hmm. àwọn máa ń bóbìnrin sọ̀rọ̀ ni ah. jẹ́ kí mi àti kí a máa bá wa. ẹ̀mí kí máa mú un. ìwọ iná dúnú gbogbo ara ẹ báyìí kò ju bí lọ bí màá fi ha. ẹ ti ṣe ti. Ah. ọmọ yóò wá òkè. Ah, ah. ọmọ ọmọ kàtá lọmọ ọmọ kàtá ni ẹ owó erí owó erí bíi jí abedford. o fẹ́ bí mi ò ní mí ní ẹ̀kẹ́. mi ò jọ kí ọlọ́run ká tẹ̀ sọ pé o fẹ́ wa lóòótọ́ how many centimeter ni kinní tó wà. ẹ ọ̀la o bòyí rẹ̀ ló wà o ti lórí ẹnu ṣòkòtò àbọ̀ máa wò ah. ṣé máa wò. ṣé máa wò lọ́wọ́ pé kí ni mo fẹ́ wò lóde. tí ò ju kinní yìí lọ ọ̀dà o fẹ́ sọ fún mi pé olówó bó ṣe wà. ṣèkè ṣèkè máa mú owó dé. ẹ fún wa ní fifty thousand naira. fifty. Hmm. Ah, a kò ṣe tiẹ̀ ní. Ah, ah. but by the way máa fẹ́ méjì ní fifty fifty thousand. that's hundred b. Mm, mm, mi ò ní hmm. dá fún yín gbẹ́gẹ́ pé. <laughs> ìwọ. ìwọ ẹ. bàgẹ́tọ̀ lè fún yín lówó. My baby turn around. Kí ló ṣe? Ah! Ìlú wa ò dára rárá. Mẹ́. Ẹ̀kọ́ dáa jù lọ. Ẹ nà ó. Ah! Onírúurú ni. Ah! O bébí má tán tiẹ̀ má tán tiẹ̀ ibi tó tẹ̀ fẹ́ fi mí me ẹ̀ ó dàgbà tó fẹ́ fi owó sí sí àní báíbù ní pé Oh my Katanga. Ah, Gaji. Orí ò orí ò pé ọmọ kàtà. Gaji. <laughs> Ṣé o fẹ́ lọ mú wá lóòótọ́ ni? Ọ̀rẹ́ bì. O fẹ́ lọ mú wọ́n wá. I got you. Ọmọ wèrè. Gaji. Hmm? Ọmọ kọ ọmọ kọ ẹ̀kan ń wò bẹ́ẹ̀ ni. Ọmọ kọ. Ṣé last born yóò rí? Last born kọ o. Ṣé rí bóyá ìwà àgbà ni? Ṣé rí bóyá rí yẹn? kò ń ṣe ọmọ kékeré bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ah áńgẹ́lì tó dáa wíìsì yẹpẹ ni ó dẹ̀ ń jẹ punishment lọ́wọ́ báyìí ó wà lórí ìkúnlẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín bó ṣe wà yẹn ó máa rún yín bàjẹ́ mi ò ṣeré o. ṣó lówó bó ṣe wà yẹn. ah ọ̀dọ̀ àwọn bọ́ìsì ló wà ẹ̀nà dẹ̀ mọ̀ báwọn bọ́ìsì ṣe gara tó. mo yóò lè jù ah má tún bẹ́ẹ̀ wo má dé level tó lọ yẹn o. Eh, eh, anyway. kò tiẹ̀ ni kókó. Eh, ẹni kó wá bá wa ẹni kó wá ah. bá wa níbi tá a wà. kò sí problem kò sí problem pé kó lè kówó dání ni o. ọlọ́pẹ́yìn kan ṣe wà lówó ló fìyà jẹ yín. ẹ ṣe bẹ́ẹ̀ lẹ kàn gbé kinní náà wá fún wa tẹ́ ń ru gbogbo ẹ̀ lọ́ọ̀ta. àwọn tí ẹ lè ṣe yẹn láhùn. ẹ láhùn. dàbá lówó lọ́wọ́ ọlọ́run ṣàjogún the other part fáwa náà. ẹ láhùn. àwọn nǹkan ṣe wù mí náà ti pẹ́ kọ̀ kọ́ ló ń ṣàánú èèyàn lu yìí àwọn ọmọ wèrè wọn lè wò ó lọ́jọ́ kan pé kakàn tiẹ̀ fi wò ó wò gba kankan yẹ̀ wò kọ́tẹ̀ kó mi lọ́wọ́ kí ẹnì kan bá ìyẹn náà ló dẹ mẹ́mi gùn àwọn ọmọ wèrè ẹlẹ́dàá mi á dáa yín o. Yes. Come Yes. Hello, babe. <coughs> mo béèrè àwọn bébí méjì tó ń bébí. Àwọn ta ni? Ṣé kì í pété ara mi ni? Pé wọ́n mo sexy mama tó ń gbé bí. Ok, mo lè ṣe yẹn èyí ò dáa ṣe bẹ́ẹ̀ sọ wípé lẹ́yìn owó kínní ìlú kan ní mo dẹ̀ ti fún yín lówó ǹsìn tẹ́ bá wọ ọwọ́ yín ó ti lọ forty five minutes ẹ́n ó yá ìgbìlẹ̀ ń wò yìí ẹ ti múra ẹ ti ṣáwà so bóyá ọ̀dọ̀ yín láti máa ṣe ni àbọ̀dọ̀ wa. no ní sùúrù ṣé o mí ìnẹ̀ nàbò serious ṣé o ṣeré ni ah no because eré là ń pe ọ̀rọ̀ rẹ̀ ti ń sọ ju òtọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ are you normal No, o fẹ́ gorí àwa ẹgbẹ́ ìyá ẹ ẹgbẹ́ mọ́mí ẹ ẹrù ọdẹ bẹ́ẹ̀ ọdẹ ń sọ lẹ́nu. Ah! kí ló máa ṣe ẹ kí ló tó ń stress ara ẹ ṣó mọ̀ pé tó bá fẹ́ báyàn sọ̀rọ̀ wàá wo according to height ẹ nìyẹn wàá fi mọ ọ̀tún àṣọ wó jàre àbúrò sórí ẹ̀ǹkan yẹn àwa ń bá ẹ ṣeré ni bẹ̀tí nígbà tó sọ pé o stupid o we are serious àwa ò lówó kankan tá a máa fún un yes because báwo ló ṣe possible kí ìwọ fẹ́ bá àwọn ẹgbẹ́ ìyáláyà ẹ̀ sùn ní mo lọ fẹ́ gbà mi ò mọ mi tó fẹ́ gbà lára mi because orí ẹ̀gàn tó tóbi jù lára ẹ̀ gan-an kò lè gba bí ó máa ṣòó ni ah ó stupid gan ni o sórí ìdí ti jẹ owó ẹ̀ in fact ọyàn gan ti gbé mi ọba ti jẹ o. ìdí méjèèjì ló jẹ ṣó dẹ̀ rí àwa ò ní ṣíṣí kọ̀bọ̀ tá a máa fún ẹ bẹ́ẹ̀ ó gan o. kọ́ ṣé eré tá à ń bẹ ṣe lẹ́ẹ̀kan tìbílì pa mí nẹ̀. àwa ò lọ́wọ́ kankan tá a máa fún ẹ so advice tẹ́mi fẹ́ fún ẹ sì gẹ́gẹ́ bí àbúrò tó jẹ́ sí wa gẹ́gẹ́ bí ọmọ gan ni bọ́ síta àwa ò lówó. bẹ́ẹ̀ wá tv ló wà mí kò kí n ṣe kámẹ́rà so ẹ má ṣe fíìmù fún mi ẹ kà sáyé wọlé ṣe ọ̀dọ̀ ẹni àbọ̀dọ̀ wa. ó dà kó o ya wèrè àwa tá a jókòó àjọ onífíìmù lójú ẹ àjọ ẹ tó àtì fún ẹ ooo oh, mo ti mọ nǹkan tó fẹ́ mo ń bá ẹ sọ ní tùbínú bí o ṣe pé orí ẹ ti dàrú tí máa wọlé lọ́n sì tí máa fi padà tó bá ti kó ṣì ẹ bọ́ síta máa jọ ẹ lójú. ilé mi náà. Ah, mo máa tó tẹ mo máa tẹ sí. Eh, mr man mr man ẹ jọ ẹ dìde ẹ mọ. ajọ ìbò mi ò yẹ sí sójà kan tó kù sí tó wà fún sọ̀rọ̀. ṣùkì ẹ pè ṣá. ó yà jà lè jẹ́kẹ́jẹ́ mi náà. mo rí mo rí mo rí ń ta ẹ mo rí fún dùn ẹ ṣé wàá ókè. Okay wo àti ta ni mi àti ẹ àìsí mi ò ti ẹ̀bẹ̀ lẹ́rù no àìsí mi ò bẹ̀ lẹ́rù tó ti bá mú etí bá jókòó lé ẹ wọ́n wá etí. ó dà ìpò ẹ ò pé gbogbo wèrè ara ẹ màá bẹ̀ wẹ̀. lọ́dọ̀ ṣé wọ́n ṣe pẹ̀lú ẹ̀ wọ́n ní kí wọ́n síta. èmi Sunday Oroja ẹ̀yin gba owó tí ẹ̀ lọ ní agreement ń pẹ́ lẹ́yìn owó iṣẹ́ ló kàn ẹ̀yin wá sọ fún mi pé ìdí jẹ́ ìdí ìmọ̀ padà jẹrà. ìwọ sọ fún mi pé yàn jẹ ọyàn ayọ̀ ni. Ah. ẹ wo ẹ wo ẹ mọ̀ mí dáadáa ni ẹ mọ̀ mí ìwọ wa lọ gbé omi wá àwàdà ẹgbẹ́ da omi lé mi lórí lẹ́yìn ìgbà tí ẹ ti sọ fún mi wípé lẹ́yìn owó iṣẹ́ ló kàn bá kọjá ah, ewé àní ewé. akọjá. ewé ewé. ó máa bá wọn bẹ̀ nítorí pé nǹkan tí màá fi ojú ẹ̀yin méjèèjì. bọ́sà bọ́sà kó sì lọ sá. èmi ò ní ní pé mò ń ní bọ́tà ṣùgbọ́n ọmọ àmú ìwà bẹ̀bẹ̀. lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wọn ń pè bí bí ah, ah. wọ́n pálapàla wò níbo lọ́mọ ìfẹ́ gbà níbo ló fẹ́ gbà wọlé. Ah! ó stupid ṣé ó dẹ̀ bá mood mi jẹ́ fifty thousand naira wọ́n gbà á kí ẹ ti dàrú. Ah, ooo ẹyin mo yẹ ẹ páàkì ní ikú lẹ́jàre ẹ ní pákéjì rẹ ẹ mara pamọ́ ni ẹyin obìnrin sì ṣe ṣe kíní báyìí ẹ kàn máa jẹ́ kẹ́ ara èèyàn fẹ́ máa lọ gbé fún pẹ́pẹ́ kí ló ṣe yìí. Ah, oyún mi kí ló yún ẹ oyún mi what's that. ẹ wo ọkọ rìn mí lẹ́nu náà ṣe nígbà tó yá mm-hmm. nígbà tó yá bẹ̀rẹ̀ sí yún mi ni ó mm-hmm. bó ṣe wà ó dàbí gbé ṣe eré èèyàn mọ̀ ẹ kàn fúnra ẹni iṣu ni stress lẹ fúnra ilé ayé ò le tó yìí kí la mú wáyé gangan gbogbo nǹkan tá à ń sọ yìí àfọwọ́bà alẹ́ báyìí àdẹ́fílẹ̀ a máa lọ ẹ wálé ayé máa yá ẹ lè pè mí gàjí o kíní ti yún mi o màá dẹ̀ lókè ẹ gbà ẹ fi yún ó tán mi ní sun mi ní fọwọ́ yìí. Mr. Gaji Mr. Gaji hmm? bó ṣe ń yún mi hmm. ló ń dùn mọ́. bẹ́ẹ̀ bóyá máa ń rí nìyẹn ah oh very lovely thing. Mr. Gaji Hmm. ṣe ń yún mi hmm. ló ń dùn mí. bẹ́ẹ̀ ni. ọmọ mi sì ti wá ń dùn. ẹ o ti lù ẹ. nítorí sì mi ti kó ah! gbogbo ẹ ti ṣe kó. kìnìún nìyẹn kìnìún nìyẹn infection nìyẹn. Ah! tí o bá jẹ sibinis o máa jẹ staphylococcus. Ah! ẹ nà iṣẹ́ kò ní ṣe fẹ́ jọ. ilé iṣẹ́ fẹ́ sọ̀rọ̀ ayé wọ́n ti gẹ́ẹ̀tì wá gàdí ẹ jọ bá mi yún. yún kí ẹ wá bá mi yún. ìgbà tó fresh gan o ò gbé wá ìgbà tó ti tí gbogbo ẹ ti rẹ́lù mọ́ra wọn lè kémi wá yún yún ni. ẹ jọ mi ìyẹn mú mọ́ra mọ́. kí ló ṣe kí ló ṣe. oyún ìyẹn mú mọ́ra mọ́. kí ló ṣe àwọn ọmọ yìí. Oh, my God lórí kí àdúgbò yìí yẹn dúró ẹ bá bá ẹ wá wèrè rè. ọba lọ́jọ́ kó má jẹ́ kí ẹ̀ ń rí wàhálà o. kí ló tún ti fa wàhálà báyìí. ṣebí kọ́ ló ń ṣàánú èèyàn ni tẹ́sí àti lára náà bá pè mí pé kí n sáré wá ìgbà tí màá wọlé wọ́n bá yún àdúgbò wọ́n yún kọ́ńpáùndì wọn. Ah, kí ló ṣe ń tí ẹ̀yún kọ́ńpáùndì báyìí ah, nígbà tó tẹ̀ jẹ́rù nǹkan tó ń ṣe yìí ni àwa wà nulẹ̀ gbogbo ẹ̀ tẹ́fí stress ara ẹ̀ àwádẹ́ help yín o ní wọ́n bá ní kò ń ṣerú yín yẹn ni àmúra infection ló máa jẹ́ kò ń ṣe infection wọ́n dẹ̀ yún àdúgbò wọn débi pé ẹ̀jẹ̀ dẹ̀ ń dalẹ̀ ẹ̀jẹ̀ dẹ̀ ń dalẹ̀ báyìí ẹ̀jẹ̀ dẹ̀ ń dalẹ̀ ní wọ́n fi sáré bọ́ta yìí o. ee onídùúró gidi ni bàbá yìí bọ́ bàbá mi ò rán yín tó yìí ah! ọlọ́run ọlọ́run mi ò rán yín tó yìí mo sin ọtọ ṣùgbọ́n mo wọn dé gbogbo stage ha. E, ewé ń jẹ hmm? kí ló dé kí ló ṣẹlẹ̀. ó jẹ́ àwọn ti ọjọ́ tí mo lọ pé mo láìkí wọn tó fifty hmm. tí wọ́n tún fún wọn ní times two tí mo fún hundred hmm. o lè ní pé mi ò ṣe kankan. o ò ṣe nǹkan kan kí ló dé wọ́n dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀. ọ̀dà pé wọ́n lọ́ba fẹ́ domi lómi lómi bá bọ̀ ta àwọn rèé ọlọ́run ó tán báyìí pé bàbá ìmọ̀ padà gbèjà mi. onídùúró gidi ni o. ewé ń jẹ tí n bá máa understand ọ̀rọ̀ ẹ dáadáa wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ hmm. wọn ò jẹ́ kó ṣe nǹkan hmm. ìwọ wá ń sọ fún wọn wípé ọlọ́run rèé àwọn rèé o eh. ah. onídùúró ẹ̀ tún wá lọ lọ́rùn o ò dẹ̀ rán níṣẹ́ tó fi gbèjàdé lẹ́bù tó bẹ jàdé yìí. nǹkan tí mo kàn sọ ni pé àwọn rèé ọlọ́run ọlọ́run dájọ́ ọwọ́ ẹ̀ nǹkan tí ìjọba ń gbọ́ tẹ́lẹ̀ ni pé ọlọ́run fún mi wípé èṣù ṣe kíní kan bọ́ ọlọ́run tẹ́lẹ̀ ó fast. Ah. dúró tí n bá tí n bá tí n bá ru ọ̀rọ̀ ẹ bó ṣe yẹ kó lọ gangan ẹ̀yin nìka tẹ́ fi ṣe wọ́n lẹ́ńtà láti fẹ́ sọ yẹn o. èmi kẹ ẹ bàbá ò máa ṣe kà èèyàn ní mí. ẹ burú o. èmi burú. Ah, ẹ burú o èèyàn kúkúrú bìlí ah, sorry bí burú tí mo tún wá sọ pé burú ẹ̀ kò yẹ kémi mo mo fi kinní sọ o ara praise ni o mò ń praise yín náà ni o ìpè lágbára o bíkọ́ bẹ́ẹ̀ ṣe wàyí nsìn akúrú yẹjọ ni. èwo tí wàá ní yín báyìí ṣé burúkọ lájọ ń pè ra wọn. a ah, irọ́ ṣe rí ńgbà tèmi ń pè yín lórúkọ yẹn gan àìmọ̀ ló ń ṣe mí mi ì mọ̀ pé ẹ̀yin gangan àgbà ní láyé ọ̀tọ̀ ẹ̀yin pèmí á lo owó fún yín tẹ̀súnmọ́ lọ́hùn ah, àwa tó yẹ pé bẹ́ẹ̀ bá bọ́ ọlọ́run sọ̀bà ọlọ́run dẹ̀ ń gbọ́ onídùúró yín dẹ̀ lọ́lọ́run. mo kàn súnmọ́ lọ́run. èèhùn náà ni. onídùúró mi yàn ṣe ń wọ. òun rèé o. E, e, ewo tún lè lé ìdí. <laughs> mo mo kí yín o. gan mo kí yín o. ẹ kú àdúró tí èmi náà ẹ jọ ẹ má fi mí lẹ́ǹkan páàdì o ẹ ṣàánú mi ẹ jọ o. ẹ máa scratch ẹ máa scratch ju díje rí lọ ẹyin ẹ máa yún débi bẹ̀rẹ̀ ọkọ ẹ wọ ẹ máa yún òògùn yín jáde. ẹyin guys ẹ ti ń dalẹ̀ o ẹ ti ń dalẹ̀ o mo dẹ̀ mọ̀ ọ́ tí mo sọ o kí ẹ̀mí má balẹ̀ ṣòfò ni o. ẹ ẹ ẹ bá ọ ẹ bá ọ ẹ̀mí ò lọ ṣòfò no sọ fún mi ta ló mi ṣòfò wọn náà burúkú ló sọ síláyé wa yẹn wọn ṣòfò ẹ̀mí ṣòfò ẹ̀mí ṣòfò wa jákòlẹ̀ ẹ̀kọ́ mọ̀ ọkọ̀ tó inú bí mi o jákòlẹ̀. Eh, allow the guy now jẹ́ kó sọ tinú ẹ̀ tán make this small boy this small boy make e dey tell us wetin to do kó máa sọ nǹkan táwa máa ṣe fún wa ẹbí ẹkọ ẹbí ẹkọ mi ò blame ẹ bá ń jọ ni mo blame because tí Banjo ò bá ti gbé ẹ wá sínú ilé yìí in the first instance ò ní ní right láti máa sọ fún wa pé ẹ̀yin máa ṣe báyìí ẹ̀ máa pín owó kí àwa máa bá ìwọ ìwọ ìwọ ìwọ yìí pín owó ní ìwọ kékeré yìí are you out of your mind. guy imagine this one you of all people àwa ń sọ̀rọ̀ ìwọ ń dictate fún wa ìwọ. bọ̀ mo sọ fún yín o mo sọ fún yín kí tó ti pẹ́ pín owó yìí o ẹ ti ń dalẹ̀ o ẹni máa lọ o ẹ mọ̀ ọmọdé ọmọdé òkè mọ̀ ní ọjọ́ ló máa dalẹ̀ ẹ̀yin mọ̀ o ẹ mọ̀ o. tọ́jà fàyà yìí wá ọgbẹ́ni ṣòro káwa tó ṣe set up ká tó lọ rub ká tó kẹrù wọlé. imagine. so bá ṣe fún ẹ ní twenty eight yẹn kò tẹ́ lọ́rùn seventy thirty ò dùn mọ́ ẹnu àbí hmm. o fẹ́ ká jọ máa ṣe fifty fifty àbí guy in case you no know èkó ló ń pè bí báyìí what i tell you èkó ló ń pè bí you gats wise up. na Lagos you dey. ẹ kì í rí èkó pé. kò sí èkó níbẹ̀ nígbà tí nígbà tí màá ṣiṣẹ́ fún yín o kò sí èkó níbẹ̀ nígbà tá a máa múlẹ̀ o kò sí èkó níbẹ̀ nígbà tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń ṣàdúrà o nísìnyí tẹ́ wọ́n fẹ́ dalẹ̀ wá ń pè é kò sí èmi ló náwó sí. see one chance o oh. see one chance. and na you bring this nigga come here. now mo ní sọ fún yín kò yín sọ̀rọ̀ ẹ̀mí wọn bí tàbá ti ń sọ̀rọ̀ yìí mo ní kò yín sọ̀rọ̀ ọkú yín sọ̀rọ̀ pé nìkan máa kú àbí kankan máa ṣe nìkan kan ló dé kírẹ́sì wọ́n bí inú ń bí mi ò tó máa sọ́ọ̀lẹ̀ òdòdó máa dákú ok òun wọ́n fẹ́ náà mi no tó fẹ́ náà mi ó yá rere ni So sọ kẹ́yìn mọ̀ àti wọnú lé ẹni tó bá dé mọ̀ àti wáyé olóògùn àmọ̀ àti padà bó ṣe wọnú lé yẹn mi mọ̀ mọ̀ bó ṣe máa jáde ní ìnáwó ya go inside that place and pick your things and get out of this place ayé ó yà wèrè ni. mo máa lọ. ẹ náà mi ẹnì kan máa lọ fẹ́rẹ̀ tẹ́tẹ́rẹ́ náà. ṣùgbọ́n gbogbo bó tẹ ẹ ti ń jẹ mí ni màá gbà. ara ara kì í yé sọ́kùnà gbọ́dọ̀. kílà give this way imagine the kind nonsense. imagine. wọ́n ti dá mi fún àná. ọ̀gbẹ́ni wa náà yóò kọ́ òṣàní àbámúlẹ̀tọ́. nígbà tí mo bá gbọ́ wálé lẹ́yìn promise ẹni bíbá ìjọkìlá rẹ̀ mi sọ fún yín ètò ìsáyé máa ṣe díù tẹ́tí ṣe fifty fifty sixty fifty tó ti ń fíìmù lẹ̀ sí fún tẹ́kí sọ fún yín. calm down no dey talk like that. I don't talk am. you no fit blame us now. ọ̀la dictate fún yín sí mo fẹ́ gba yín kan o fẹ́ gba yín kan o fẹ́ gba yín kan jẹ́ni fún àbí. guy e don do. ṣé àní ti síwájú náà. he is okay. láti gbàtọ̀wé làṣẹ náà. báwo fẹ́ can you just imagine his mentality. kò sóhara mo ti gbọ́. calm down. mo sọ fún yín kékeré ọmọ kékeré ọmọdé ti pẹ̀ kàrókò gbọ́dọ̀ wọ́n yín nìsín wá o fẹ́ pa o fẹ́ pa pákó ló pè lọ́rùn pákó ló pè lọ́rùn. everybody wá pàkẹ́ pẹ̀lú ẹ̀ kárí tàtọ̀ wẹ̀. pẹ̀lú ta ni kárí tàtọ̀ wẹ̀. èmi accept ẹ dúró ṣé mo accept. calm down bẹ́ẹ̀ mọ̀ kí n tó máa padà rẹ́ ìdílé lè. calm down ṣé mi mọ̀. bí n bá lọ lọ́tún wa léwé dé ewé ewé ọmọ tí yóò mọ ọdẹ ò gbọ́dọ̀ rìn ló. ọmọ fásógùn ewé ń jẹ́ ẹ ti rí tó ń ṣe agbára lò ọ̀ràn tẹ́ wípé àwọn kan ti wáyé rí tí wọ́n lo agbára bó ṣe ń lò yìí níbo ni wọ́n wà lónìí o ìbá dára púpọ̀ fún ẹ láti ronú pìwàdà kó o má bàa lọ síbi táwọn aṣíwájú yẹn lọ. Sunday wàá kàn nínú yọ. dẹ́gbà ẹ máa kàn nínú yọ ẹ̀jẹ̀ ó máa kàn nínú yọ ìwọ yóò sì. ọjọ́ láwọn tí mò ń bínú sí lọ́wọ́ ìyá àgbà ọjọ́ láwọn tí mò ń bínú sí lọ́wọ́ n bá mọ nǹkan tí màá ṣe fún ẹ. àbọ̀ àbá lọ̀rọ̀ ìwọ yóò sì ìyá wèrè. ó dé ń dé. Sunday. Ah. Ó bá jọ ìdágìrì àbálẹ̀ Sunday. Sunday àkọ́tẹ̀ àkọ́tẹ̀. Òkú tí ó jẹ́ ìwé rẹ̀ ló kú. Báwo ni eh, wedding capital ní Saudi? Àmọ́ máa make sense gan. I still dey think am. Um, Na the money wey I go spend. Abeg no think anything. Ego, àwọn five agbọ́dọ̀ dey get the major charge. Bájọ́ ta lè five thousand lówó tí mo kó sínú ìwọ́dúró. ṣé fọ́kà yóò nílẹ̀. ẹ wá kí ni gbogbo rọ́bìṣì náà ta ló yọ five ta ló yọ five k ní owó tí mo kó sínú ìwọ́dúró mi. sọ ni máa ń pàkúta sí ọ̀dà sọ̀rọ̀ bọ́ẹ̀. o nǹkan tí mo sọ yẹn ó jọ kọ́mẹ́ntì lè tẹ́ ẹ̀ méjì àná. wọ́n yóò fọwọ́ disturb yẹn ṣá ọ̀dọ̀ tí ẹ yín. kí ló máa ń tẹ̀ máa ń ṣe ẹ náà sọmọdé ló máa ń pèrè ẹ ni ṣé torí five thousand mẹ́ five thousand ló ṣe ń constitute nuisance in the whole house kí ni problem ẹ náà. guy guy èwo náà méjèèjì ló your five k nínú owó tí mo kó sínú ọjọ́ mi. ọ̀bọ̀ ìgbọ̀n kí ló tó jẹ́ àrùn tó kàn pariwo báyọ̀ because of five thousand naira ó lè calm down ah, tó bá wo nulẹ̀ o ti mọ̀ pé ìkọ́nà àméjì ló máa mú at least ó yẹ pé onídàá tó a máa pa lórí nǹkan báyẹn ni. àbí. ah ẹni kò jẹ́ five billion àbò jẹ́ five million. bájẹ́ ta ló mú owó mi nú ẹ̀ méjèèjì. ní sùúrù ní sùúrù sórí tó bá mú owó ti tèmi tó ná mi ò lè máa kanra bó ṣe ń kanra yìí o ti mú owó mi many times so kò yẹ kó jẹ́ something strange to you ti máa mú owó ẹ̀ so o gbé san tó gbé gbogbo apá tó ń pariwo tó ń kanra tó ń it's only five thousand what the fuck is wrong with you. bájọ mi ò ní fẹ́ repeat ara mi again ta ló yọ five k nínú owó tí mo kó sínú wardrobe mi yẹn. ọ̀gá ẹ̀ calm down now kí ló ń parí nítorí owó five thousand naira <laughs> kí five thousand ṣe jọ ẹ lójú tó bá sẹ́kùn òun ní five lòun five thousand naira àjọ ọ̀rẹ́ ẹ̀kọ́ ni tó bá lò tó bá lòun ti lò ṣé o fẹ́ pa ni àbí kí ló ṣẹlẹ̀ ó ní pariwo aṣọ kájú wa nílé kọ́ ni ó tún wọn pèsè pé ìfẹ́ wa owó nulẹ̀ àwa mẹ́ta yìí náà làwa nílé so ìṣẹ́lá kò dùn àbẹ́ mi. òyà tani mú náà tani mú náà méjì tani bá tiẹ̀ náà méjì. èmi ni mo mú. ó ìwọ ló mú. now ó lè sọ fẹ́ǹsì pé òun ló mú five thousand naira ṣó fẹ́ pa ni. bí ẹ sọ pé òun lòun mú owó ṣó fẹ́ pa ni ṣó jẹ́ five million àbójẹ́ five billion ni o lè take it easy. ṣé mi fẹ́ pa ni. skido. wọ́n dé use this kind kí ló máa ń ṣe ẹ gan náà ṣó kì í ronú ni. bọ̀ kí ló ṣe é tó ń ṣe báyìí òun yóò bọ́ sí máa dín torí five thousand naira ṣó jẹ́ five million naira ni. ṣé tó máa tí five thousand yóò bá sí lọ́wọ́ ẹ̀ òun débi tó fẹ́ dé àwọn fọkàn bọ̀ kí ló ṣẹlẹ̀. bájú guy transfer that money now. oh oh oh. so thinks I'm a joke, Abby. Omi nìkan ló ṣe yìí. Show me, ẹni. Na thinks I'm a joke, Abby. Ọkọ̀ àpàdé ẹ̀ torí owó. Ọkọ̀ àpàdé ẹ̀ torí owó. Àwọn fọ́kọ̀pọ̀. À tó tó bá gbé ìmọ̀ to tó mẹ́ṣe fún mi. No, tell me now. Nítorí five thousand naira. Ábí ẹ̀mí. Ẹ̀sà, ẹ̀sà, ẹ̀sà. Dàjẹ́, ẹ̀sà, dàjẹ́, dúró. Sílọ̀, sílọ̀ pa àwọn ọ̀rẹ́ yín ẹ pa àwọn ọ̀rẹ́ yín. èmi tí mo jẹ́ security person gan mi ò níbọn ẹ̀yin níbọn nulẹ̀. ẹ ẹ jọ jọ jọ. láti wá ṣe kí láti wá ṣe kí. bọ́ọ̀lù kẹ́kẹ́ ló dé sálẹ̀ láti wá pa àwọn láti wá kí ló ṣe kí ló kí ló kí ló kí ló bàjọ́ kí ló ṣe kí ló mistake mistake láti wá mistake wá èmi tí mo jẹ́

ẹ jẹ́ kí n pa àwọn ọlọ́pàá táwọn ọlọ́pàá bá dé wọn àti ẹ̀fọ́ wa. èyí ò ní sùn ẹjọ ẹjọ irọ́ irọ́ ẹ eré lè mi máa jẹ mí ìlè sọ fọlọ́pàá. ọjọ́ tí mi sọ ni pé mo kọ̀ lẹ́nu pé mi ì sọ́gàn mi ì sọ́gàn bẹ́ẹ̀. iwájú ló bá. agírí àwo òde ìbọn ọ̀gá àwọ̀ èmi lálẹ́ odò làárẹ̀ gìrẹ̀gì ní sọ́kọ́ agbọ́n wèsèwèsè àmẹ́tẹ̀ẹ̀ta ìní aláwọ̀ ọ̀sẹ̀ fáfún ọ̀mìlà ọ̀mìlà se lẹ́sẹ̀ fáfún tó ti là tó sì lù kó tó di pé ẹsẹ̀ fà tèmi fẹ́mi wọn láwọn làwọn sẹ́fà fún igi àkó wọn lọ́ọ́ dádé owó wọ́n lọ́wọ́ èwo yìí ọ̀mílà ní ẹ̀mọ́fọlá tèmi wéjì o igi àmúkanlé igi àmúkànde ayé ò ní kàn lákàpá. agiri àwọn òde bá ọ̀gàrà wẹ̀ mí lálẹ́ òjò làárẹ̀ gírẹ̀kì ọkọ̀ ọgbẹ́ wèsèwèsè wọ́n láwọn ẹsẹ̀ fáfún mi là mí là ń talẹ̀ sẹ́fà fún tó ti là tó sì lù kẹ́ tó sẹ́fà tèmi fẹ́mi wọ́n láwọn làwọn sẹ́fà àkùkọ gàgàrà abógbé dùngbẹ̀ ọfẹ gba aya aláìníyà ń wá ń jẹ ní rẹ̀gúnrẹ̀gún lé ọlọ́fin ọmọlà ní ẹ̀mọ́fọ̀lá tèmi wẹ̀yẹ̀ ẹ̀yẹ àmújiyàn ẹ̀yẹ àmújàmọ̀là agírí àwọn òde ìmọ̀ lóhùn ọ̀sẹ̀ fáfọ̀ mi là ń jẹ́ta lọ sẹ́fà fún tó ti là tó sì lù wọ́n láwọn làwọn sẹ́fà fún àbẹ́ lóde ọ̀yọ́ ńgbà táwọn parí ifá rẹ̀ tán igbó tí ń gbé ilé àtàtì ń dalẹ̀ sínú dọjà ayé yẹ láyẹjọ́ sì dọba ayé ọ̀yẹ́ o bàbá pé kíbi ó sún ibi asún bàbá ní kó fò ibi a sì fò. wọ́n dẹ̀ ní àgbéjó òfúnsà lẹ́bùn òfúnsà lóṣùn òfúnsà ní màrìwò ọ̀pẹ yẹ́yẹ́yẹ́ adúbámu orin lẹ̀sẹ̀ pa ètí sọmọ bíbí inú àgbọn mèrèkún ní ọwọ́ ti dáyé awọ ọ̀dẹ́sẹ̀ rí kórè má dẹ̀sẹ̀ sọ̀rùn mi ò kórè má dẹ̀sẹ̀ ìyàwó ti dáyé àwọ̀ ọ̀dẹ̀sẹ̀ rí o kórè má dẹ̀sẹ̀ pẹ́. àwọn àgbààgbà mẹ́ta wọn èé ṣe kùlù pè bí kìnìún bá ti ní kúlú ìkejì á pè kùlú ìkẹta pè kùlù jálẹ̀ kóró kó adífáfúnlá sọdẹ́ ìtìsọmọ ìwé àdó adéhàfúnsìnìkúnsìn tí sọmọ èso ọ̀dàrà ńlá dáfúnjábọ̀ ọ̀dà yìí tí sọmọ ẹlẹ́gbára ètí mo ṣe lónìí kàṣà ìdá mo máa ń fa bẹ̀bẹ̀ ayé bẹ̀yìn ọmọ máa ń fa bẹ̀bẹ̀ kótánkótán kótán lájà lámì mo máa ń fa bẹ̀bẹ̀ ayé bẹ̀yìn o. pẹ̀lẹ́. àbá mi ń wọnú sórí mi. kò gbọ́dọ̀ má wọ̀ ọ́ ẹrù ni gbèbú aláwọ̀ funfun bá rù ọrùn ọ̀wọ́ o Sunday sọrẹ́lẹ̀ olúfèèdè ní í jẹ́ ìdí tí mo fi fẹ́ gbé ogún ilé ọlọ́ ni pé alágbára kan lè lóun lágbára kí gbogbo ń tọ́ ṣàkọ́ márùn kò tó bẹ́ẹ̀ eléyìí ó mú un. lè fọkàn ìwọ ló ní ogún rẹ ni tó bá fẹ́ lò ó ta àtùpà yípo ara rẹ tó bá ti tàn mójúpo ara rẹ ó wàá là mọ́lẹ̀ bó bá ti là mọ́lẹ̀ ó bara rẹ nípàdé àwọn àgbààgbà kan tẹ̀gìtẹ̀gì tí wọ́n tẹ ọmọ olókun ọ̀sẹ̀ ní ajé ń fa ọmọ síbi kó mu jẹ wọ́n bí ọ pé kí ló ń wá ẹni tí bá ń wá ń bínú sí ọ tó fẹ́ fàyè hàn ọ wà àròjọ rẹ̀ fún ọ gbogbo tó o bá sì sọ fún wọn ni wọ́n máa ṣe fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀. ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ tí mo máa sọ fún un gbogbo wa. ọ̀rọ̀ wo. sọ yẹ kẹ́ ẹ tún bí mi pọ̀rọ̀ wo ní tí mo máa kọ́ fún yín bí orin ọ̀rọ̀ ẹyọ kan náà mo máa tẹnu máa jù fún yín. ìwà rere ìwà ìwà rere lẹ̀ṣọ́ èèyàn téèyàn bá ti níwà ohun gbogbo ló ní ìwà ní gbéni délé ọlá ìwà ní gbéni dórí oyè ìwà náà ní gbéni dépò gíga. ìwà ní ń gbéni lérí ọlá hmm. ìwà ní ń gbéni dórí oyè hmm. bẹ́ẹ̀ ìwà ló ń gbéni dépò gíga. ìwà ni. báwo ni ìwà ṣe máa kó nǹkan mẹ́ta pọ̀ kò yé wa. wọ́n ní àwo láwòlé àwolúwa àṣàlùkèrè òkùtù ọ̀pẹ awo mọ̀rẹ̀rẹ̀ lọ́jọ́. olúgògó àwa alásàlẹ̀ alásàlẹ̀ ńlá wa jítẹ̀pá òṣòro ń jáko tòjò pọ́nà adé fún ìgbà rúmọlẹ̀ ńjọ́ tí wà ó nù láàrin wọn ǹjẹ́ kí là ń wá o ìwà ìwà là ń wá o ìwà ìwà ní jẹ́ arọ́mọ àdúgbò fẹ́ téèyàn bá ti dáa tó níwà rere wọ́n sì máa fi nǹkan dáadáa lọ ipò téèyàn bá fẹ́ dé láyé ìwà náà ni ó gbé èèyàn débẹ̀ sọ̀rọ̀ ẹni tó bá dáa wọn á náwó sí wọn á ní ọmọ wálé ẹni wọn bá ti náwó sí tí à ń lọ́mọ wọn nù ìwà rẹ̀ ò dáa ni gbogbo ipò téèyàn bá dé láyé yìí ìwà dáadáa lèèyàn lèèyàn fi débẹ̀ ìwà rẹ̀ òun lẹ̀ sọ èèyàn. ó ti yé mi báyìí ìwà ló ń gbé ni délé ọlá ìwà ló ń gbé ni dórí oyè ìwà ló ń gbé ni dépò kíkà. ìwà ni. báàmì èmi àti Sunday àní sọ̀wànù. ẹ má sọ̀wànù èèyàn sọ̀wànù ó lóun ò móríire wáyé obìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ. ó ti wáyé mi sìn ìwà ní gbéni délé ọlá ìwà ní gbéni dórí oyè ìwà ní gbénidépò gíga bá mi àní sọ̀wà nù. ó ń pè bẹ́ẹ̀ bá bá rìn ìwà o ìwà rere màmá ni òun la fi ìwà pẹ̀yàn o ìwà rere rere màmá ni ẹ má jẹ̀wọ́ ọ̀bọ sọnù lọ ni o Sunday. ó bàbá. ọgbọ́n tí mo wí mo pé ẹni bá ń rí o ìwà rere rere màmá ni òun lórí adẹ́túnyàn o ìwà rere rere màmá ni ẹ máa wà rè ẹ sọ sí. àti mi. bọ́ọ̀lù ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ báwo ló ṣe ń ṣe yín. ẹfẹ̀yìn ti bá mi ẹfẹ̀yìn ti bá mi. ó ṣe ń yàrá ojú ọ̀nà etí ọ ah, Sunday. ó bá mi. gbogbo ohun tí mo bọ́ ọ sọ má gbàgbé o. mi ò ní gbàgbé bá. owó òsì rẹ ni kó o fi sí kó o má fi jẹun sọ gbọ́. bẹ́ẹ̀ ni bá mi. ọkùnrin ni ọ. ẹ ẹ ẹ wò bá mi n fẹ́ sọ̀rọ̀ mi ìdẹ̀ fẹ́ fi ṣàbòsí ni o. mo gbọ́. kí ló dé tó yẹ pé gbogbo ọ̀gá báyìí sunday sunday sunday ni níjẹta mi báyìí làwọn mi báyìí lẹ́ ń sí sunday lórí lẹ́ ń sí lórí ẹ̀ sí èmi lórí o bá mi yẹn lọ́tọ̀ o mo gbọ́ pẹ̀túrò lágbára bá mi kí ló dé pé sunday sunday sunday ni èmi ṣàní ẹ̀gbọ́n sunday wọ́n dẹ̀ ní pé orí ò ní padà wá dìrù olórí ni ọ ẹni iwájú ò sì ní dẹni ẹ̀yìn láéláé ẹ̀yìn àmọ́ obìnrin ni ọ gbogbo eléyìí tí mò ń ṣe kì í ṣe pé mo yà kan sọ́tọ̀ gbogbo ọmọ náà lọ́mọ àìgbágbára lé ọ lọ́wọ́ nítorí tiẹ̀ ní o òòṣà òkè ló pè ọ lóbè àwọn bàbá wa bọ̀ wọ́n nínú méjì lóbìnrin máa ń ní àmọ́kùnrin òtóró rà ní pín ìjò inú àwọn òpin méjì pàápàá jùlọ ìwọ gbogbo ń tá a bá ní ká ṣe fún ọ ilé ọkùnrin kan ló fi gbé bàbá gbàgbára lé ọlọ́ọ̀nì sí ó lè dókúta fún ọ tí gbogbo ọkùnrin ọmọ láwọn ò lè fẹ́ obìnrin tó bá lágbára àwọn ò ní fẹ́ kóbìnrin ọkàn lágbára jà wọ́n lọ. ṣé wọ́n lè lágbára jọ ọkùnrin lọ kí ọkùnrin má máa sá fún ọ. ó yẹ kémi náà fún ọmọ mi tó bàbá yín ńgbà tí ọ̀wà dọ́jọ́ táwọn tó láyé káàlẹ̀ lọ ẹ dákun sẹ́mi náà tí yà torí ẹ̀ jẹ́ ń tètè fóun takoro bàbá mi ò ti yé mi. orúkọ bàbá mi tẹ dárúkọ ó sì ń jẹ́ kí inú mi bàjẹ́. inú rẹ ò gbọ́dọ̀ mọ́ ọmọ ọkọ ní ọ àgbélọgọ ọmọ ayò rò ọmọ aṣèwò tán kó mójú lé kókó pèsè lèmi wọn yà lábọ bí bá jà lábọ mọ kọ mísè náà jẹ ewé kan mo pè gba ní jẹmi lójú ọlọ àlọgbà lọlọ ra yìí kọlọ bá ń tẹ sáfẹfẹ rí. àti wọn kí lọ. ọlọ èmi náà lọ́jọ́ kan. àti mi wá kí mi. àmọ́ òòṣà tá a bá ń sìn tá a lé mọ̀jẹ̀ sí kú mẹ́ yóò parun ló jẹ́ gbàgbára fún Sunday. Sunday. ó bá. ọ̀rọ̀ lẹ́gbọ́n rẹ̀ sọ ẹ̀ mọ́tò rípa agbára ti dọ́wọ́ rẹ̀ mọ́ fẹ̀gbọ́n rẹ̀ lẹ́gbàá kan bọ́ọ̀ bá rómi lójú rẹ̀ mọ́ bá nù ú tíwọ̀ náà bá ní kó fi ràn lọ́ọ́ ṣe é gbádùn nǹkan kan ò ní sí ọ ìdí òdìmọ̀dé rẹ sà. báyìí ọlọ́run ọba tó ní kò nímọ̀dé ìnàsùn òwúrúkú àmákọ ìnàsùn òwúrúkú àmábọ kójúmọ́ tó mú oyún la bá nú ọmọ ànádé so. ibà ibà o ibà iba, o ibà ibà iba ayé ibà olùdúdú ọ̀run ibà ìyá mi afẹ́rẹ́ gẹ́gẹ́ nìyẹn ibà bàbá mi fátọ́gùn ewé ń jẹ́ ẹ jẹ́ kójú mi ṣe o ẹ bá ẹ̀kọ́ òun mi o ibà yẹn tó láyé ibà yẹn tí ó di agbede méjì ayé ọ̀tọ̀run mú iṣẹ́ tí mo fẹ́ sá yìí ẹ má ẹ̀kọ́ mi o agbára ayé ti ń bẹ lọ́wọ́ yín tí apá ẹnì kankan ò lè ka ẹ wá fi fún mi o ẹ jẹ́ ojú mi ṣe o ẹ jẹ́ ojú iba, iba o. ibà ibà ibà ibà lọ́wọ́ ènìyàn náà bá lágbá afẹ́rẹ́ gẹ́gẹ́ ní òjijì fìrí aró bá aṣọ máa balẹ̀ ifá ifá ifá o. Sunday. ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀. òrókòtò abọ́ra yí ẹ lóde wọ́n ní tọ́wọ́ ọmọdé ò bá tí ì tẹ èkúdà kò gbọ́dọ̀ béèrè ikú tó pa bàbá rẹ̀ ìwọ wá ṣe láńgáláńgá bí ẹni pé kìnnì <laughs> ojú báwọn náà lọ. bẹ́ẹ̀ni Sunday <laughs> ìwọ ò mọ̀ pé agbára tó lọ sà tó bu ọ lọ́wọ́ yìí tí èèyàn ò bá tí ì pọ́ àádọ́ta ọdún wọn ò gbọ́dọ̀ sá. Sunday sọrẹ́lẹ̀ olúfèèdè ní í jẹ́ olúfèèdè béèyàn bá pé àádọ́ta ọdún kì í lò fifty years béèyàn bá pé àádọ́ta ọdún tó bá lò aburú ó ṣe é o àwọn ah, tòun ó ṣiṣẹ́ kú ni àwọn àgbààgbà tẹ̀gìtẹ̀gì tí mo wí yìí ò ní jọ padà wá sí ayé mọ́. ẹ jọ bá mi hm? ṣé ẹni náà bá ti tó ọjọ́ yẹn hm. tẹni náà bá wà lò ṣé ìgbà tẹni náà bá tó tó ọjọ́ yẹn ah! kó tó padà wá. Ah! ọ̀ọ́ni ṣìṣe má dán wò sórí ẹni tí ọba pé ọmọ àádọ́ta ọdún tó bá fi lò gbogbo ohun tó kù tí ó lò láyé rẹ̀ ọ̀hún ni ó ti lò wọn ò ní jọ padà sókè èèpẹ̀ mọ́ tí ọmọ ṣiṣẹ́ lọ́hùn yóò máa dààmú mi tí ọmọ ṣe wàhálà kí àwọn tọ́lá yóò ní bẹ́ẹ̀ ọlọ́run bọ́ ti wà wọn ọ gbọ́dọ̀ tí ìlú eléyìí eléyìí tí ń bẹ lára rẹ̀ ti tó máa fi dábí ẹdun máa ràn bí òwe gbogbo tó o bá fẹ́ kó ṣe ni ọmọ ṣe. wá gbọ́ o ìyá yìí ló máa wà títí wàá máa ṣiṣẹ́ lóòrọ̀ lọ́sàn-án àti lálẹ́ títí ó máa fi gbé ọmọ àádọ́ta ọdún yìí kó tó wá padà bóyá sì ni o lè padà síbi tó ti ń bọ̀. ibo ni mo wà yìí. Sunday <laughs> ayé mi wọ́n ló wà yìí ah. ṣé wọn mọ̀ pé ohun tọ́wọ́ rẹ ò tó o ti fi gàngàn báyìí o ti fi fà. bẹ́ẹ̀ni wàá gbọ́ wàá gbọ́ ṣó tiẹ̀ mọ́jú mi yìí. ṣọmọdé mi. yẹ́n. sọ́ni. What oríire. ṣọwárí ìyá arúgbó tó wí gangan yìí ìyún ni òní jẹ́ òkú padà sílé torí mo kìlọ̀ fún ọ níjọ́ kìíní pé nǹkan tí àgbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà. ó yá dìde. ó yá dìde. Oya, yá eh. gbábí táwọn yòókù ẹ wà ó yá. ayẹyẹ. àfọ́nà. ayẹyẹ. Oh, oh. ìwọ tó yẹ pé o ti gúgúrú kọjá eré bẹ́ẹ̀ ni ó sì dandan kó o tẹ ó ti tẹ alákọ̀ọ́rẹ́ ọmọ kékeré. Ibà, ibà, ibà ìbà lọ́wọ́ ènìyàn àmì àgbàlagbà afẹ́rẹ́ gẹ́gẹ́ ní òjijì fìrí àrùbá sọmọ balẹ̀ ifá ifá ifá o Sunday. ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ọ̀. Sunday mo ti gbẹ́sẹ̀ mi ọ̀tún ire mo gbé tó sì ní ire mo kọjá ẹni à ń fọwọ́ ta lára wo n ò ṣàní ẹ bá wulẹ̀ bú o. ò ṣàní ẹ bá wulẹ̀ mm, tán. Sunday tọ́ǹbù níta tó dẹ̀ ń gbọ́nlé abẹ́tìlú ìkàràdá jèrè àgbàrá òjò tí ń bá níjà tí ń gbòdèdè bàbá ẹni lọ́wọ́ ẹni. Sunday ewé jẹ́ ewé jẹ́ ewé mo fò sàn jáwé mo fò sì jáwé mo fò tún jáwé mo fi sì jáwé ẹ. mi ń bá kọjá ewé àárín ewédé ewé ewé bí n bá lọ lọ́ọ́ tún wà léwédé. ọmọ tí ò mọdẹ ò gbọ́dọ̀ rìn lóru ọmọ tí ò mọdẹ ò gbọ́dọ̀ rìn lóru òròmọdìyẹ ò máa ṣá màmá rẹ ló máa wò di òròmọdìyẹ ò máa ṣá màmá rẹ ló máa wò di. mọ́mí dáre. Ah, àtàní ṣé ò sí láàárọ̀ kùtù. kò sí kankan o ìròyìn ayọ̀ mo mú wá. ìròyìn ayọ̀ ló wá jẹ́ kó máa gbálẹ̀kùn mọ́ mi lórí tó bẹ́ẹ̀ yẹn. ẹ kí wá ní ìròyìn ayọ̀ náà. Ah, Sunday ni o. Sunday. Sunday ọmọ bàbá ewé jẹ. ẹ kí ni ṣe. Ah, nǹkan ńlá ti ṣe é. bẹ́ẹ̀ni. nǹkan ṣe. bẹ́ẹ̀ni. nǹkan ṣe Sunday. Ah, nǹkan ṣe. kí ló ṣe Sunday. wọ́n gbé bọ́ọ̀dì ẹ̀ síta báyìí ni hmm. kò lajú hmm. ó mí hmm. ṣùgbọ́n ó kàn ń wú ni ó ń wú bí ẹni tó ti jẹ àti ẹ mọ̀ bóyá òkú ni o bóyá ayé ni ó ṣàkànjó ó bí pé ó ti fẹ́ jẹrà mọ́lẹ̀ ni. kò yé mi ò ní sùúrù. ẹni tó ti fẹ́ jẹrà mọ́lé. ní sùúrù ní sùúrù sùúrù farabalẹ̀ àtọ́kẹ́ àtọ́kẹ́ ó mọ̀ pé o láìkí ẹ̀ nítorí ojú mi ò tó kẹ́nu mi sọ o. Ah, ò tọrọ nìkan tí mò ń sọ. Sunday. Ah. bẹ́ẹ̀ ni. wọ́n gbé bọ́dì ẹ̀ síbo síta. síta gbangba àwọn èèyàn ti pélé lórí Ah, ah. ọ̀dà ẹ kí wàá ń tèmi o. torí ẹ mo ṣe wá bá yín mo wá pè yín ni. pé kájọ lọ. kájọ lọ. bẹ́ẹ̀. Ah, àtọkẹ gbomi ṣá. Sunday tó jẹ́ pé bóyá ó ń pidán Sunday tó jẹ́ pé bóyá ó ń dán nǹkan wò bàbá rẹ̀ tó lọ forí kòkòkòkò tó lọ wo Sunday tó lọ forí kòkòkòkò wọ́n dára ẹni o. kò dán kankan wò ó tọ́ lélẹ́yìí o. ó dàbọ̀ ó ṣàrọ̀ ó ṣàrọ̀. ẹ ṣé kò máa ṣe láàárọ̀ kùtùkùtù kémi wà lọ máa fojú mi méjì kí máa la fi jọ gbọ́ kó rẹ̀ padà máa wo wò kú wò. ní sunday tó ṣe ọmọ mi báṣubàṣu ah, ah, ó tó kí n fojú mi rú rí ẹ̀yìn ọ̀tá mi o. àtọ́kẹ́ ògbébọ̀rù ní sùúrù ká jọ lọ́bẹ̀ eh, àtọ́kẹ́ ní sùúrù. Ah, kí lẹ wá ń wò kí ló ṣẹlẹ̀ gangan báwo ló ṣe ṣẹlẹ̀ gangan. Eh, ẹ mọ̀ pé kò ní Sunday ń gbé ìjẹta ló dé ló ní pé òun fẹ́ wá lo ìgbà díẹ̀ níbí báyìí ah, ah, Sunday dẹ̀ ti rẹ̀ mọ́ inú yàrá agbára hmm. ìgbà tó yá mi ò rí mo kọlẹ̀ kòkò dá mi lóhùn mo wá wọlé pé kí lọ wò ibẹ̀ ni mo ti rí tí Sunday tàn fìtílà yìí ká ó mí kò kú bẹ́ẹ̀ ni kò wá láàyè kò pẹ́ náà ni kò ẹ́ bẹ̀rẹ̀ sí ní yọ̀ ǹgbà tí kò yé mi mọ́ ni mo ṣe wá pé yìí. Ah. Ẹ̀ẹ́dínkù Sunday o. bí. Ah, mo kẹran kí ló ṣe léyìí àti pé báwo ló wọ̀ lù báwo ló dé mo ebi ó ti lọ èkó lọ́hùn. bẹ́ẹ̀ ni èkó ló wọ̀. kí wàá ló dé tó ẹ̀dùn ah, ah, ọmọ náà máa tún sanra sí kẹ èkó máa bá láàmú ló ti wá dìfẹ́lọ́pù báyìí ẹ̀dùn náà àbò jẹ bọ́gà ni so fresh. balẹ̀ kò jẹ́ bọ́gà o nǹkan ń ṣe Sunday ni o nǹkan ṣe kẹ bẹ́ẹ̀ni kí ni nǹkan tó ń ṣe. Eh, ìjẹta ní Sunday dé tó dán nǹkan wò Sunday ò sọ̀rọ̀ ó mí kò kú bẹ́ẹ̀ ni kò wà láàyè ikùn ẹdẹ bẹ̀rẹ̀ sí ní wú. kò jẹ kò mu oh. ikùn ẹdẹ mi ó increase. Eh, ọkọ mi ṣẹ́rí bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ lọ mo sáré observe kẹ̀kẹ́ ní tí mo wá rí ni wípé kì í ṣe pọ́jẹ bọ́gà o ẹ̀yìn gbogbo ara rẹ̀ n ti ń yó n ṣe dòmdòmdòmdòm nígbà tí nǹkan kan ṣe sára. ṣé wọ́n ti tẹ ara ẹ̀ tẹ́lẹ̀ ni. a ojú kọ́ la fi mọ ọbẹ̀ tó ní magi àfi tá lábẹ́ àmọ́ eléyìí ojú lèmi fi gan ni. Hmm, ẹ wé sí láti ojú. Ah, ah, ojú la fi mọ ọbẹ̀ tó ní magi. ẹ ṣe bá ti ń kun baálẹ̀ baálẹ̀ ẹ wo ẹyin ẹ pé ẹ lára àwọn adífàlà ah. ẹ kí wọ́n wá wo ohun tó ṣe ká sì mọ ti. àwa gan ṣe mistake gbàgbà ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ọ̀sì ẹ̀ fún mi bàbá baálẹ̀ ẹ̀ oníkìní kan ń ṣẹlẹ̀ bí kan ó yá ká tètè sáré bọ̀ lẹ́ẹ̀ ṣe jẹ́ kí n mú nose or uh, face cover toro likely kò jẹ́ covid nineteen ló ń yọ lẹ́nu ah, irú development yìí mi ò rò pé kò ti ní spread gbogbo everybody ah, bá. Ah, kò ní tí nítorí ẹ̀ náà ni wọ́n ṣe isolate ẹ̀ sórí ẹ̀ níbí. isolate ẹ bóyá ká wá isolated nose wa. àbí eh, ọkọ̀ ló ṣe ká pe eh, adífàlà ẹ̀kọ́ wà yẹ̀ wò kó sọ ohun tí bá ń ṣe gangan ká yẹ tán. bí tá a fẹ́ waste air time àti air money ni. alẹ́jọ́. Ah, ah, èmi kọ́ ni kẹ́ ẹ bẹ ìrí tí mo rí yìí mi ò fẹ́ sọ fáwọn tá a jọ dúró ni ó ti ń rùn lẹ́pa abájọ sọmọ pé téèyàn bá bọ̀ láti abẹ́kúta láfítà lẹ́pa lèèyàn máa kànjà kọ ó ti rújà kọ gan ó ti kó lẹ́pa. orí bẹ́ẹ̀ ah. nípa bẹ́ẹ̀ ohun tẹ́ ẹ lè ṣe rèé ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe máa lọ fi hmm. ilẹ̀ bo láṣìírí bẹ́ẹ̀ bá dẹ̀ rí i pé ọkàn yín ò tí ì sọ pé ó ti kú ẹgbẹ́ kẹ mọ bí kẹ máa tọ́jú ẹ̀sìn èmi ò kàn gbọ́dọ̀ rí àjàkálẹ̀ àrùn. àárín ìlú ojófin torí pé òun gan ò ní wàá re tẹ́lẹ̀ nígbà àwọn àgbà dẹ̀ ti lọ gbé agbára lé lọ́wọ́ ó di dandan kó sì lò bó ti nǹkan ọmọdé fẹ́ pẹ́ láyé kó hùwà àgbà tó ọjọ́ orí òní jẹ́ òun ló ń yọ lẹ́nu yìí ọmọdé ló ṣe ló ti ṣe ló ṣe ló ṣe ṣe gbogbo eléyìí tó ṣe ẹni tó bá dẹ̀ ti forí jálé agbọ́n ó di dandan ká gbọ́n ta olómọ ibi tóun ti lọ fọrùn kó jàǹkárù wa wá. ó tún lọ lé agbọ́n kò dáko tó lọ bẹ̀. ó jẹ́ bó ṣe jẹ́. bẹ́ẹ̀ni kò sóhun tá a lẹsẹ sí ẹ má jẹ ń tàn yín ṣé ẹ̀rọ ọmọ tí ń bẹ́ lẹ̀ yìí. àwo. ó ti fi wàdùwàdù ó ti fi dà lórí ìkọ́ bí ti wà yìí ibì kan wà tá a pè ní kádòkó ibẹ̀ ní títí tọ̀tọ̀ sòwú ẹ wò ó dìgbà tó bá lo ọdún rẹ̀ pé kó tó lè padà wá kọ́nà yóò wá yé ni sáré bí ti wà yìí ó ti ń làágùn iṣẹ́ ní í ṣe ah. òkúta ní í fọ́. Ah, wà rí yẹn wà á rí. irọ́ kan grass cutter. Ah, ah. is it bush cutter. Eh, oh. àwọn arab contract náà so. Eh. Eh, wọ́n ṣiṣẹ́ kú. awo ah. which means pé ó wà ní astra world àbí. ibẹ̀ ni títí tó tọ́ sòun. ó ń body. lọ́hùn kòròfo bọ́dì ẹ̀ ló wà ń bí lébùrà ní lọ́hùn ó serve nìyẹn. yẹsà ẹ lè sọ pé bóyá libra ló ṣe lọ ó lè jó òní general manager ó control àwọn náà. Hmm. still náà ó hmm. serve lọ́wọ́ ni. Oh, ok wọ́n lọ ó ń serve ẹ iṣẹ́ àwọn arab ah! àwọn arab country ló gbúdọ̀ jẹ́. mà ṣe láyé mi o ah! ọmọdé ọmọdé tọmọ yìí máa ló jẹ kó fa ọṣà fọfà yìí o. ẹ nǹkan tó ṣẹlẹ̀ yé mi ni mo fa ọmọ kékeré tó ń ṣe mí ni mo fi fi tẹ̀mí kó bá àbúrò mi. Sunday ní ìrọ̀lẹ́ yìí tí ìyá Táíwò wá bẹ̀ pé orí ń fọmọ òun tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fún lógún ẹ̀rọ̀ nígbà tó máa dọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn ọmọ ìyá rẹ̀ ti yá ó ti ń sáré kiri ṣé ìyá Táíwò fún ẹ lẹ́ni tì fún nǹkan tó ṣe. ẹ pé mo ṣe. ọ ní pé o ṣe Súlè gbogbo bó ṣe wá nírọ̀lẹ́ yìí tó ní pé à kó fóun lógún ìfẹ́ o pé òun fẹ́ ṣe é ṣùgbọ́n pé mo bẹ́ẹ̀ pé àbúrò mi jọ bá súlè ṣe gbogbo nǹkan tó bá wà nígbà tó gbé kinní yẹn fún súlè èló ni súlè fún ẹ. Hmm, twelve thousand. twelve thousand. Sunday ìyẹn bẹ́ẹ̀ o tó bá rántí níjẹta náà téèyàn kan sáré wá kẹ́kọ̀ọ́ fún òun lóògùn àyẹ̀ta ṣùgbọ́n kan fún wa lówó ah, Sunday kí ló dédé pé gbogbo ìwà rere tó bá ti ṣe báyìí bóyá o fún yàn ní nǹkan gidi wọn kì í mọ ore àwọn tá a ṣèkà fún nìkan ló máa ń fún wa lówó láàrin èmi àti ẹ tó o bá wò dáadáa gbogbo iṣẹ́ rere tó ń ṣe fáwọn èèyàn ẹlòmíà ní pé pẹ́pẹ́ sí o orí ń fún òun o ẹ̀dọ̀ ń dùn òun o inú ń ro òun o gbogbo iṣẹ́ yẹn ṣọ́ fún ẹ lówó. ṣé wo ò ṣàkíyèsí pé àwọn iṣẹ́ bíi bóyá irú ìtìbọ̀dà sùn lè gbé wálé ni ìwọ náà wàá dúró owó tọ́ fún wa mo dẹ̀ ti gbọ́ táwọn èèyàn kan ti sọ fún mi pé àwọn ti wá sódò ẹ rí pé kò tiẹ̀ ṣe oògùn ayẹta fáwọn kó ṣe oògùn fẹ́ fáwọn àbí kó tiẹ̀ ṣoògùn tó yẹ pé má darí kan gbogbo ẹ̀ wá nípò ò lè ṣe kí ló dé tó ń ṣe báyìí Sunday. àǹtí mi mi ò fẹ́ máa ṣe bí ṣé ìrántí ọ̀rọ̀ bàbá wa tó sọ pé oore ló pé ìka ò wo bá mi máa mú ẹ ṣeré ni oore ló pé ìka ò Sunday mama má jẹ́ ká yẹ wá dàbí ti bá mi wò ó nílé ayé tá a wà yìí gbogbo alágbára tí mo ti mọ̀ nílé ayé gbogbo wọn àwọn ló ń níyì àwọn náà ń lówó àwọn láyé ń pọ́nlé bó ṣe wáyé tó bá di alágbára kan lọ́la ń sìn gbogbo ayé ló máa máa pé sìn wá Sunday jọ torí olóhùn gbogbo iṣẹ́ tó ń gbé wá bíi iṣẹ́ ìkà bíi iṣẹ́ kínní yẹn máa ṣe tó dáa a máa rí tọ́rọ́ kọ́bọ̀ kan fi jẹun bámi tó ní pé kò máa ṣe rere gan ire yìí náà ni bàá mi ṣe tó fi kú ṣé bàá mi kọ́lé. ẹ̀ bọ́ ọ́nilẹ̀. ọ́nilẹ̀ bàá mi ralẹ̀ wọn ò rí lékọ́ ládùúrú gbogbo rere tó ń ṣe ṣé èèyàn ò ti yẹ kó yé wípé téèyàn bá ń ṣe rere kò lè gbàyàn ìkà ló ń gbèyàn. ìwà rere yìí náà ni bàá mi ṣe títí títí tó yẹ pé gbogbo ẹni tó bá gbé wá sọ́dọ̀ wọn báyìí ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ṣébi tó yẹ kémi àtẹ́jọ wà lélẹ̀. ẹ wá àǹtí mi kí lẹ wọn sọ báyìí. Sunday èmi lè gún ẹ mi ìdẹ̀lẹ̀ ríbi tí ò dáa kí n tì ẹ́ sí mo fẹ́ kó lo agbára tí bàá mi fún ẹ kó ṣì lò táwọn olè bá wá tó bá ní pé kò ṣiṣẹ́ fáwọn ṣé fún wọn ẹni tó bá fẹ́ kó bá yé èèyàn jẹ́ ṣé fún wọn mọ pé gbogbo ìwà burúkú tá à ń wò yẹn òun ló fún wa ló gbogbo ìwà rere tó ń wo àròwọ́ ń bẹ̀. ẹ̀gbọ́n mi mi ò lè ṣílò bàbá wa máa bínú sí mi lọ́rùn. bàbá ẹ̀ wo ló ń bínú lọ́rùn ibà ló ti gbọ́ pọ̀ kó ń wá látàyè wa rojọ́ Sunday nǹkan tí mo tẹ̀ fẹ́ kó kọ́ bá mi ṣe ná ọmọ mọ̀rúfù mo nífẹ̀ẹ́ gan pọ̀ olórí burúkú ẹ̀ ò kì í fún mi lówó mo fẹ́ kó fún mi lóògùn tẹ́ pé tí n bá pe mọ̀rúfù pé mọ̀rúfù o adami lóhùn lẹ́ẹ̀meje tí n bá ní mọ̀rúfù o fún mi lówó mọ̀rúfù à fún mi lówó ṣé wàá ṣe fún mi àbọ̀ ò ní ṣe fún mi. ìyẹn ló kéré jù. ìyẹn ló kéré jù máa gbàgbé nǹkan tí mo sọ fún ẹ wàá ṣe yẹn fún mi tó bá wàá ṣe yẹn tán gbogbo àwọn tó ti wá bá mi pé àwọn ti ní kó wá bá àwọn ṣògùn kan rí òòdà wọn lò máa introduce wọn náà sí wọn náà wẹ́rán bá mi ti sọ wípé gbogbo agbára tí n bá ní tí ní gbogbo nǹkan tí n bá ṣe kí n máa gbọ́ràn sílẹ̀ ni. o ṣí àbúrò mi ọlọ́run á pọ̀ wọn náà lè. bí èpọ̀ e o bí èpọ̀ e rọ́ọ̀ṣẹ́ ah. ah, èpọ̀ opp ó pọ̀ ó pọ̀ pa kbk. Ah, ẹ̀gbọ́n Sunday. ewé bí yìí. ewé bí yìí nù. No mo mọ mo mọ mo mọ mi ò fẹ́ pe ewé yẹn ni kó má jẹ́ yẹn ló ń kó sí wọn lórí ṣèwàwù ẹ̀gbọ́n Sunday gbogbo agbára tí bàbá yín gbé lẹ̀ ẹ̀ ń dánwò lẹ́yìn àbí ṣé mi ò sọ wípé ohun tó máa jẹ́ kọ́mọdé kó tọ́jọ́ ọjọ́ orí òní jẹ́ kò ní kò ní mọ̀ wá hù ìyẹn ni pé ìwọ ló ṣokùnfà eléyìí ó mà ṣe o onídùúró burúkú ni wọ́n jẹ́. bẹ́ẹ̀ ni eléyìí yóò ń ṣe onídùúró gidi àmọ́ wá gbọ́ o wá gbọ́ wá gbọ́ èmi ò ní fẹ́ rí àkúfà ń lu tiwa o ọ̀nà olórí olójú òní lajú ẹ̀ lẹ̀ kíta ló bá ó kọ̀ wọ olóyè kínímọ̀ràn yín. ẹ ẹ ẹ gbòó èmi ò bá ní kakúkú lọ sín. ẹ ah! pépé kí ìlú sín. ẹ ẹ irọ́ wọn rọrọ sọ wọn ń tọmọdé gbọngbọn kúkú àgbà gbọngbọn sísí. àwa ò ní wá àwọn ti gbọngbọn kúkú ẹ jẹ káwọn. ọmọ àgbà ẹ ẹ ọ̀rọ̀ akílẹ̀ rò. ẹni bá kú lè yẹn sìn. ṣé pé kò ì kú ẹ ṣe àwa lè máa wò báyìí ó dà mọ́ ń bọ̀ olóyè kí ni o fẹ́ sọ. Sunday ò tí kú ó sì mí èmi ò kú kẹ bá mi rán ẹgbẹ́ kó bá a lọ síbẹ̀ Astra World ibi tí wọ́n ló wà tó ti ń ṣiṣẹ́ yẹn ni sà. jọ come again. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó kọ láyé. ṣé kò ju yẹn lọ excuse me Alani o ti gbọ́ kí n tó gbọ́ kí lọ observation ẹ pẹ̀lú ti stadium ayin sọ. ó ti di gbọ́gbọ́ náà gbọ́gbọ́ ẹyin náà ti máa gbọ́ ẹ jọ tẹ́lẹ̀ yọ tó ọba ya olórí burúkú ṣé wọ́n ń gba físà lọ sí kíní Australia tí wọ́n náà ràn yàn lọ ni àbí kẹ́mi gbé tí omi tọ́sí sọ pé kò sí bẹ́yìn òṣèré tí omi téèyàn ní báyìí mọ́jà pàdé. bẹ́ẹ̀ni. wọ́n léèyàn ṣiṣẹ́ lọ́hùn ṣé kí lọ bẹ́lẹ̀ ṣé mo jọ anam contract ni. sẹ́ni ah. báyìí fún àyàwó rẹ̀. àmọ́ mi ní fẹ́ kó bínú jù. ọmọ suggestion wa ni. Ah. jọ kí ni ìwọ rí. ẹ mẹ́ sá ká jẹ́ ìrànṣẹ́ náà dọ̀rùn ẹ ẹ mọ́ sọ fún ẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni. náà èkó ẹ festival àdìbẹ yẹ ọkùnrin ìtúná àtúnṣọdún yan tí gbogbo àwọn ará òkèèrè máa ń wá bá wa. ẹ jẹ́ ká kàn sí lọ́kàn káwọn ènìyàn máa fi fáfá fọ́ ọ́n bẹ̀rù. wọ́n tún máa ń sọdún fa náà. ọgbọ́n tó wù yẹn. ẹ ẹ mọ gbọ́ ọ dà pé yẹn fẹ́ da bóyá káwọn kò sọ di zoo káwọn èèyàn máa dáwó kán máa wá wò. sọ ti yẹ ẹ. excuse me olóyè kí ló rí sí i. ọkọ ìlú pé ká kan kéèjì káwá gbé bẹ́ẹ̀ ká ṣe bí ìgbà tí wọ́n ń ṣe ọdún wọn Yemọja lóṣogbo wọ́n ṣe bí wọ́n ń sọdún òrò ń sẹ́yìn táwọn èèyàn máa wò táwọn èèbó aláwọ̀ funfun ní ọmọ wa wò. ẹni dá àwọn ọmọ wa wà wojú di ọba. dọ́wọ́ ah. pé mi dọ́mọ̀ pé mi ronú débẹ̀ ṣé kẹ́ ẹ̀ kan mọ́ bì kan ká sọbẹ̀ di tourist center. lẹ́yìn náà nǹkan fún ìlú àbí ọ̀yà mò ń gbọ́ please ẹ máa já ticket èló ni kàn ṣe ticket yẹn please. má bàa wọn ojú ẹ kàn ṣe one five one three. àyẹ̀ ah, ah, pọ̀ ẹ jẹ́ ká ṣe five hundred kẹ́rò lè pọ̀ ká lè pawó dáadáa. ẹ wọ́n lè tura àwọn ọmọ kékeré bóyá ká ṣe five hundred naira. ok káwá kọ Sunday Ewenje tourism. tourist center. Eh, eh. well thank you fellow fellow people in the village I endorse the suggestion let's choose him as tourist vigor. Hmm so nípa bẹ́ẹ̀ ewé gbogbo ìlú ti parapọ̀ láti kan àbúrò ẹ̀ sínú cage. ẹ̀jẹ̀ mẹ́fà búrò mi gbó. wọ́n wá kọ síbẹ̀. Sunday ewé ń jẹ́ tọ́lẹ̀. in Astra world. in Astra so wọ́n á máa wá fi owó wò ó owó iye tán bá ṣe tíkẹ̀ ten percent fún ìdílé yín. èèyàn fẹ́ ten percent ẹjọ́. so ó máa wú síbẹ̀ bẹ́ẹ̀ náà ni. ọ̀rọ̀ ìṣẹ̀ṣọ. so ó jẹ́ bí a ṣe máa ṣe ọ̀rọ̀ ẹ̀. ẹ wọn ò sọ pé ọ máa sín ọ máa kàn síbì kan o máa ní access sí tourist center yẹn wà á máa lọ wò anytime fún ìdílé ẹ ráàpù ẹ please ẹ̀rẹ́gbẹ́ tọ́tọ̀ kò oríkẹ́ ẹ̀rẹ́gbẹ́. ó bá dọ̀rọ̀ ìdágìrì àbálẹ̀ Sunday ewé jẹ́. kí ni wọ́n ti ń porúkọ rẹ. àwẹ̀rọ àwọn kan sì wọ́n fi jọgbọ́n kún. yes. orí ni orí ni. àwọn ọmọ mi owó mi owó. àyàbọ̀ nínú ààfin mi ló ti mi ò lé. bí lásán lásán obìnrin láìsàn ọkùnrin. àmọ́ obìnrin tó ju igba ọkùnrin lọ ni mí. ṣọ̀gbọ́n àpá bàbá àpá jẹmọ́jẹmọ́ tiẹ̀. ṣọ̀gbọ́n ní ọ̀pá o ó ní ọ̀pẹ̀jẹ̀ rẹ wẹ̀ ìwọ pa mí lọ́mọ. àwẹ̀rọ o wàá ṣíyán láyé báyìí kó o lọ rèé gbọbẹ̀ lóde ọ̀run. lásán lé o. mi yìí ni. èmi ò rẹ́ni bọ̀dé báyìí ọkọ̀ dá báyìí. àríyànjọ. ọba aláwọ̀ rẹ̀ wọ̀ tó ní ogbó. ẹbí méje lè ní ẹgbẹ̀rún ní. tó bá wá níbi àríyànjọ. ẹ̀rú tá a sì sọ̀rọ̀ pẹ̀lú ti kú. wàá mọ̀ ó wá fi nà ó wá bù ṣé wọn lóògùn ni. àwọn adẹ́gbẹ̀rún ò ní fẹ́ ṣe é. àlọ́ ò pa mí. bọ́lá mi rà pé. bó ṣe wíwù á pa òun dàtà òṣè ni. wáyé bá bínú nígbà òdì tútù tútù òdì gbígbẹ. ìjà ọlọ́run tó ní ọ níwájú ẹni ọ̀sà ọ̀la akọni fẹsùn gbọrẹ. ìtọ́pẹ́ nílé kábíyèsí ẹ má bínú. lẹ́sẹ̀ àgbéni lẹ́sẹ̀. Sunday èrè jẹ́ òun ọ̀rọ̀ mi. Èrè èrè jẹ́. Bọ́mọdé bá ṣíwọ́ lu mí. Bọ́mọdé bá ṣíwọ́ lu lábẹ́lábẹ́. Ikọ́ ní gbóru wọn wálé. Sunday kò jẹ́ àǹtí láyà. Òkúta méjì ọkọ̀ èkúrọ́ kówó jọ bẹ méjì pàrọ̀ kìrà ọmọ màmú màmú máa fún mi. Sunday Sunday ooo. Oh. Ewé jẹ́ ewé jẹ́ ewé jẹ́ ewé jẹ́ ewé jẹ́ ooo. Ewé jẹ́. Oh. Ọlọ́mọ kọ́ ọlọ́mọ